Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà ọlọ́run ọba kó máa bá wa gbé o, ṣàlàáfíà lẹ́wà, ṣàlàáfíà ni mo bá yín. Allah subhanahu wa ta'ala gbàjọ àwa fi wá lọ́kàn balẹ̀ o. Ẹ̀ akújọ́ mẹ́ta o. Toró ti péjọ́ mẹ́ta báyìí o. ti pé ọjọ́ mẹ́ta báyìí o ṣé dáadáa lẹ́wà gbogbo lè ń kọ salamu aleykum ẹ broda lẹ́kan mo rí mẹ́sẹ̀gì yín o mo tiẹ̀ ti gbàgbé mẹ́sẹ̀gì tẹ́kọ̀ ìṣẹ̀lẹ̀ gbọ́ pé mo ti gbàgbé mo ti mẹ́sẹ̀gì tẹ́kọ̀ ẹ ṣẹ́ wá pa. mo ti gbàgbé mo ti gbàgbé mẹ́sìgbọ̀n tí n bá rántí. Allah subhanahu wa ta'ala gbàdúrà wa sísá Rashida assalamu alaikum my sister ah sísá sísá Shukura assalamu alaikum sísá. ṣàlàáfíà lẹwà ṣàlàáfíà ni mo bá yín o gbogbo ilé gbogbo ẹbí gbogbo ẹbí gbogbo ilé. Uh, my Saida. My sister, my Saida. Salam alaikum sister. Wa alaikum salam. Ṣàlàáfíà lẹ wà o. Sista Ìyábọ̀ Ọbàǹta. Àwọn tí Island ń kọ́. Àwọn tèmi Island ń sister Rashida brother Lẹ́kan ẹ try láti ẹ jẹ́ ká máa share ẹ̀ so that um, ẹ sister Shukura ẹ jẹ́ ká máa share so that àwọn tó wà lórí timeline ní àmà lè máa join ni wa o. mo ń bọ̀ èmi náà ń try láti mo ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa Bísí sáré wá. ẹ má bínú sí mi o sísá Rashida assalamu alaikum báwo lọ́dọ̀ yín ní France ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ti ń wọlé ibo lẹ́ ti ń bọ̀dọ̀ sísá Ṣadé go assalamu alaikum sísá ibo lẹ́ ń bọ̀dọ̀. ibo lẹ ti ń bọ̀ ọ̀dọ̀ ibo lẹ gba tíkẹ́ẹ̀tì ibo lẹ ń bọ̀ ọ̀dọ̀. okay now brother Lekan thank you so much okay ẹ ti share. ẹ eh, sista olórí Bukola Ibrahim salamu aleykum sista akọ́kọ́ ń fi kíkí kíra wa níná Australia o oh. eh, okay from Nigeria mo ìfẹ́ bèrè ni pé. Mm -hmm. ẹ má bínú sí mi mo ń try láti lo láti ṣe lórí laptop ní ìgbà míì wà bẹ́ẹ̀ yẹn iṣẹ́ máa iṣẹ́ iṣẹ́ ó máa gbé ó máa gbé tọ́ parí ó máa gbé tọ́ parí sista Adéníkẹ́ láti à ṣé first time yín lélẹ́yìí ni. Uh, my sake name Sister Adéníkẹ́. sista denike ade adeyinka ẹ̀yin tẹ́ bá jẹ́ first time ẹ jẹ́ ká mọ̀ o so that a lè welcome yín sí family wa o. okay now sister buki Ibrahim láti uh, láti wait. Mm. Oh, second time. Thank you, my sister. ó ti ṣí àmì sí ọ̀dọ̀ uh, fún uh, page. Hmm? kò tí ì ṣàrò bí wọ́n friends page. Hmm. page hmm. uh-huh. asalaamualeykum warahmatulahi wabarakatu ẹ má bínú o mo ní kémi náà ṣe pápápá ń bíbá yìí náà ni ok now sister rashida ah mind you ẹ̀hẹ́n mo ni mo fẹ́ mo ní mo fẹ́ contact yín ni kí tiẹ̀ contact ẹ̀ àwa bíi méjì mẹ́ta kí n sọ fún yín pé nọ́mbà ta fẹ́ lò. Hmm? nọ́mbà ta fẹ́ lò ó ti change kọ́ sí rí ń <laughs> nọmba ta ma máa ti change bó o yẹ ki n ó yẹ fi sórí kinní ni but eh, mo rush mo in short mo rush délé ni nkan tó fa gbogbo oru ẹ̀ nìyẹn but uh, a nílò nọ́mbà tá a máa ń lò tẹ́lẹ̀ yẹn another number la ma lo lálẹ́ yìí sísá Rashida ẹ má ti tẹ̀ jáde bọ̀ ẹ mú pen ẹ jẹ́ ń pè fún yín zero seven four eight three eight seven six three three seven ṣe mo ẹ́pẹ́ kan máa fi four four sí ni ká ní four four seven four eight three eight seven six three three seven ẹ tọ́jú ẹ̀ ẹ má jẹ́ káwọn tó kù gbọ́ o ṣé ẹ gbọ́ broda bello ṣe ẹ gbọ́ broda broda um, ọlálẹ́kan ṣe ẹ gbọ́ fóònù tí mò ń pè fún wọn ẹ má ì tí ì pè ẹ mú sọ́wọ́ broda lẹ́kan broda bello ibolẹ ti ń pè ibolẹ ti bá wa board o ibolẹ ti board ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ti board salamaleykum broda asalaamualeykum warahmatullahi too. i love you too love you love you love you love you love you love you thank you so much àtẹ̀yìn tẹ̀ ń wò wá àtàwátá ti board tá a fẹ́ lo belt because a ní pẹ́ lo belt lálẹ́ yìí èmi náà èmi náà ń ju love fún yín mò ń ju love sí yín pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ọkàn mi mò ń ju love sí yín Allah subhanahu wa ta'ala á nífẹ̀ẹ́ gbogbo wa gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí náà ọlọ́run á jẹ́ ká bá níbi tó lérè èyí tó bá jẹ́ṣẹ̀ ń bẹ Allahu subhanahu wa ta'ala á forí ẹ̀ṣẹ̀ wa á fi jì wá á dárí ẹ̀ṣẹ̀ wa jì wá á tọ́ wa sọ́nà á kọ́ wa mọ̀ ọ́ ṣe àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta náà tá a máa ń bára wa sọ Allahu subhanahu wa ta'ala á jẹ́ kó máa wúlò fún wa á máa rí nǹkan mú nínú àkànní máa gbọ́ lásán oníkálukú ibi tá a bá rí wípé ọ̀rọ̀ wa kù sí Allah wa ta'ala á bá wa túnbẹ̀ ṣe because àwa ẹ̀dá èèyàn ni wá ọlọ́run ló dá wa àlè perfect ẹni tó bá lóun ti perfect ó fi ara ẹ̀ ó ti fi wé Allah subhanahu ta'ala nìyẹn but a perfect but still náà bá a ṣe perfect yẹn náà a máa ma try a máa ma gbìyànjú láti lè máa correct àwọn mistake wa ń gángan gángan làwọn irú ní program yìí ló wà fún sísá Rashida sorry ẹ come again ó ti lọ sókè nǹkan question tẹ béèrè yẹn mi ò gbọ́ dáadáa mọ́ ó dàbí pé ní kí n tún nọ́mbà yẹn pè mi ò ẹ nọ́mbà tẹ ẹ nǹkan tẹ kọ yẹn ó ti lọ kí n tó rí ṣá ẹ lè type ẹ again gbogbo àwọn èyí tá à ń sọ yìí náà kakàn lè máa kàn ń ṣe pé bóyá kakàn máa gbọ́ lásán kò ń ṣe pé bóyá kakàn fi ní fọ́ọ̀n wípé kí n kàn náà àwọn àwọn ibì kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tá a bá sọ tán gan pàápàá gan èmi gan pàápàá gan máa rí mi ìkọ́ nínú ẹ̀ ẹ̀yin gan náà gan ẹ máa rí mi ìkọ́ a máa rí mi fi tọ́mọ wa sọ́nà a máa rí mi fi bá àbúrò wa láti fi bá lò ó ní gbogbo orú àwọn nǹkan báyìí náà òun ló wà fún àkànní kan jókòó tàbí ká kàn dúró ká wá kàn máa gbọ́ nǹkan two hours ìgbà míì two and a half hours ká má wàá máa rí change ọkùnrin ó yẹ kó máa rí changes ẹ̀ lára wa wípé à mo tiẹ̀ ń wo program kan mo máa mo like ẹ̀ mo dẹ̀ ń rí àwọn nǹkan kan nínú ẹ̀ ni. brother Jamiu brother brother Jamiu Adékúnlé salamu aleykum brother Jamiu ibole ti bọ́ọ̀dù eh, sisa sisa Shukurat ṣe eh, ibole ti bọ́ọ̀dù ṣé Amẹ́ríkà lè wà lálẹ́ yìí ni tàbí wà lọ Australia ibi tẹ́ bá ti bọ́ọ̀dù ẹ tọ́ ibi tẹ́ bá ti bọ́ọ̀dù èmi ò travel o mo sì wà nínú UK mi travel mi lọ sí mi tí lọ bí kankan sìn mo ìwà nínú kémi náà sọ bí tí mo ti bọ́ọ̀dù fún yín ṣe mọ̀ pé anywhere ni mo ti lè ṣe show but lọ́wọ́lọ́wọ́ tèmi náà sọ kémi náà sọ fún yín bẹ́ẹ̀mi náà ṣe bọ́ọ̀dù pé èyí òkè ẹ bọ́ọ̀dù láti Saudi Arabia èmi náà bọ́ọ̀dù láti UK lèmi náà wà báyìí báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ UK ni mo wà èmi èmi ti declare tèmi omi kan type ẹ̀ ni tí bá ní kí n máa type ẹ̀ mi báyìí sọ ma gbà mí lákòókò <laughs> ẹ jẹ́ kí mo ti èmi ti declare ibi tèmi ti ibi tí mo ti board torí ẹ̀ kó ní kálukú máa declare ibi tó bá ti board mo ní ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ká tó lọ sórí tọ́pìkì wa lálẹ́ yìí mo ní kò ń ṣe pé bóyá kó kàn jẹ́ wípé program yẹn mo kàn ń gbọ́ no ọkùnrin tó ń gbọ́ kóun náà lè nígbà ìgbà tí mo dẹ̀ gbọ́ program ẹ̀ Sister Sabi in short mo èmi náà ráwọn nǹkan kan tó jẹ́ wípé èmi náà mo rí dìmú nínú ẹ̀ kéèyàn kíyàwó gan kó rí changes yẹn kò ń ṣe wípé by the time tíyàwó bá gbóúnjẹ wá bóyá kristẹni nìyàwó tàbí muslim gan nìyàwó tóun ò ń bá wa wo irú program tá à ń wò yìí tó jẹ́ pé ó ní program tiẹ̀ tó ń wò kó wá rí wípé ìwà ọkọ mi gan ń change látìgbà tán máa ń wo tán ń wo program òun kó máa fẹ́ ní interest ó fẹ́ mọ kílẹ̀ ń wò nínú program yẹn bẹ́ẹ̀ náà nìyàwó náà nìyẹn ìyàwó náà tọkọ ẹ bá rí wípé ah, ẹ mo fẹ́ lọ wo program sista sabi ẹ ó máa bẹ̀rẹ̀ ní bóyá bíi seven thirty ó máa ti wà láìfù mo fẹ́ lọ wo sí program sista sabi jẹ́ kó rí lára wa wípé à ń rí nǹkan kan kọ́ ń bẹ̀ ìyẹn gangan ni ìwúrí tẹ̀yìn ìyẹn gangan ni ìwúrí tèmi ìyẹn gangan ni wípé yes ah in short ọjọ́ tó bá tún fẹ́ wo program yẹn pè mí síbẹ̀ jẹ́ kémi náà àbí ká ní nǹkan tẹ̀ ń kọ́ bìkọ́ rí ń wípé àwọn nǹkan kan ń change lára ẹ̀. okay now uh, brother Jamiu you are welcome oh, you are welcome on board ẹ̀ bọ̀ ẹ̀ bọ̀ wá kí wa ní UK okay náà ilé problem uh, Adeleke thank you so much from you yeah, from US ẹ ṣé gan ni o eh, mo recognize mo recognize presence everybody thank you so much sisa uh, eh, Rashidat uh, láti ibo nìyẹn o mo mọ sisa Rashidat dáadáa mo mọ yín dáadáa bọ̀ mi ò mọ ibi thirty, board mi ò mọ ibi ti bọ̀ yìí ná torí ẹ̀ mi ẹ jẹ́ kó máa nínú ara wa ẹ jẹ́ kó rí nínú nínú ìṣesí wa in short nígbà míì gan tọkọ gan tó bá tó bá fẹ́ ṣe nǹkan wá ní à ó lọ́wọ́ program ẹ̀ because ó ti mọ̀ wípé òun rí ẹ̀kọ́ kan ń ń change àyè ìyípadà ń wà ń bẹ̀ tó jẹ́ wípé àwọn náà lè fọwọ́ sọ̀yà wípé yes mo fọwọ́ sí pé kò bọ̀ kò eh, same thing èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi náà mo mo àwọn nǹkan tó jẹ́ pé mi ò mi ò mi bóyá nǹkan téèyàn kì í gbà tàbí nǹkan téèyàn máa sọ wípé ẹ mi ò lè gbogbo àwọn nǹkan yẹn náà lèmi náà dùnú èèyàn a máa try ni alára ẹranjọ ni wá èmi náà ń try mò ń gbìyànjú kí bẹ́ẹ̀ mi ni mò ń sọ báyìí kò jẹ́ kán bá mi bí báyìí kò gbọ́dọ̀ kán ṣe báyìí gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé àwa tá a jókòó tá à ń wo ní gbogbo ìgbà ó yẹ kó káwa náà máa ìṣọ́ káwa náà máa rí pé kí ni mo gain lórí tọ́pìkì tán sọ lẹ́nìí kí ni mo gain nínú ẹ̀ téèyàn bá gain nǹkan kí ni mo gain tó jẹ́ wípé mo lè fi advice èèyàn lọ́jọ́ iwájú so so that kò ń ṣe bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ló máa gba tòsí jáde Allah subhanahu kó ṣàánú fún wa kó gbọ́ ọ̀rọ̀ wa rò kó má dàlú wa láyà sista kẹ́ni salamu aleikum, sista sista adéjọkẹ́ salamu aleikum. sista adéjọkẹ́ from where sista kẹ́ni mo ní tẹ bá ti ń bọ̀d kẹ́ máa sọ bí tẹ ti ń bọ̀d kẹ́ máa ẹni láti sọ bí tẹ ń bọ̀d ni because èmi sọ fún yín pé UK lèmi ti bọ̀d bí mo ṣe wà yìí ẹni láti ti sọ bí tẹ ti bọ̀d ok sista olúwafúnmiláyọ̀ láti France welcome on board o thank you so much a ah, ní pẹ́ sori topic wa lálẹ́ yìí because eh, sisara shida kí n tó máa lọ ẹ ó question kan bóyá ẹ béèrè nọ́mbà yẹn ni ọ mi o mi o mo but eh, ko si problem to ba yẹ eh, get nọ́mbà yẹn ni tó di later ma màá gbesi síta ń gbà yẹn kò yẹ yín sè Allah subhanahu wa ta'ala á wa á the other one tí mo sọ nípa ọ̀rọ̀ network tó ń dà láàmú yẹn ìwòye ọ̀la ní ṣàlà o ó ti máa wà òkè tó rántí iṣẹ́ rẹ lórí ẹ̀ bọ̀ eléyìí ìsìn ló dàbí pé àmọ́ torí ẹ̀ ẹ má má ìdẹ̀ bó bá ṣe ṣe sista Kenny tàbí ṣé Pakistan lẹ́kọ ni àmọ́ ìràì tàbí mo ní ìdìgò mi ṣé Pakistan ni. thank you sister shukura thank you ọlọ́run Allahu subhanahu wa ta'ala á jẹ́ ká máa rí èrè ń bẹ̀ nǹkan tí mo sọ nìyẹn pé ẹ jẹ́ ká máa rí èmi sọ fún yín èmi lèmi tún sọ nínú àwọn nǹkan míì àwọn tọ́pìkì míì tán bá mú wá tán ní ká sọ ká sọ̀rọ̀ lé lórí èmi gan rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ torí àwa tá à ń wò náà ẹ má jẹ́ ká jókòó lásán ẹ má jẹ́ ká kàn dúró lásán ẹ má jẹ́ ká gbọ́n lásán ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ lára ara wa nǹkan tá a wà fún gangan nìyẹn ká géènì lára ara wa ni ká lè ní ibùjókòó ayọ̀ kínú wa lè dùn káyọ̀ wa lè kàn Allah subhanahu wa ta'ala á gbàdúrà wa gbogbo ibi tọ́rọ̀ wa kù sí àbáwá tún bẹ̀ ṣe my sister from Spain uh, from Spain sister uh, Adéjọkẹ́ uh, eh, ọlà kẹlẹ mọ̀ pé mo gbọ́ mo gbọ́ spain spanish díẹ̀ ọlà. Uh, brother Brown, thank you so much, my brother. How are you today? I think it's from America, from USA. Uh, eh, but brother mi mi ò á Boya bóyá brother mi yẹn bóyá tiẹ̀ gbọ́ Yorùbá ni o bóyá English lẹ gbọ́ ni mi tiẹ̀ mọ̀ brother Brown mi ò rí lì mọ̀ mi ò rí lè mọ èdè tẹ gbọ́ gangan gangan bọ̀ mo mọ̀ pé ẹ gbọ́ Yorùbá torí ẹ ń ṣe first time nínú nínú nínú ẹbí wa. Brother Brown, can you answer me? mo ní ẹ̀ kí n ṣe first timer nínú ẹbí wa mo, re mo recognize presence yín wípé ẹ̀ kí n ṣe first timer nínú ẹbí wa ok sister Rashida you need the number again ẹ má wọrí màá pè bọ̀tẹ̀ eh, ẹ jẹ́ kí n wo bíbá yìí sìn eh, four four seven four eight three eight seven six three three seven seven eh, four four seven four eight three eight seven six three three seven permanent number tá a máa máa lò nìyẹn sìn so that office number wa nìyẹn bọ̀ a máa gbé síta a máa ìgbé síta later òun ló máa jẹ́ permanent number office number ẹni tó bá máa contact wa lórí number yẹn bóyá ó fẹ́ pè ní o bóyá ó fẹ́ ó fẹ́ pè wá sí whatsapp ọ lórí any any one tó bá máa pè number yẹn la máa lò ó sí bọ́ later a máa ẹ̀ sísá àṣìdá à ń kọ́ bọ́ síta àti sísá ṣùkúrà ṣẹ́yìn náà wà ń bẹ̀ ṣébi iṣẹ́ kọ́lẹ̀ tí wò wá ṣàṣìṣà ṣùkúrà ṣẹ́ ráyè lálẹ́ yìí gbogbo ilé salamu aleykum warahmatulahi wabarakatu my sister mo rí yín o. Sista mi mo rí pé eh, eh, gbogbo yín pátápátá ni mo rí àtẹ̀yìn tí mo dárúkọ àtẹ̀yìn tí mi bá lè dárúkọ gbogbo yín pátápátá ni mo rí my my my my special my special one ta fẹ́ sọ ní alẹ́ yìí in short ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó tó tó bù wáyà ni ọrọ tó kẹ́kẹ́ jẹ́ ni. ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó kẹ̀kẹ́ ń jẹ ni ẹ sísára ẹ sísára ṣídà láti nàìjíríà mo rí yín wípé ẹ ń kíyàn kan bẹ̀ ẹ kí bí mo fẹ́ ká máa ṣe nìyẹn ó yẹ ká mọ́ra wa so that ní orí lórí line wa ìka tí máa dá àwọn ẹbí wa kọ̀ọ̀kan mọ̀ tàbá ti ṣe ń bọ̀dù ká máa kíra wa ká ti mọ̀ ẹgbẹ́ àṣìṣà mo rí pé níjẹta ehm, sísá ṣùkúrà ẹ sálámọ̀ sísá rashida. ó yẹ ká mọra wa bẹ́ẹ̀ yẹn you know ká wa nǹkan tá wà fún gangan nìyẹn ká wa ká má mọra wa ìgbà míì wà gan ẹlòmíì wà tèmi ò mọ̀ ẹ̀yin lè mọ̀ ìgbà ẹ lè ta wípé péjọ mẹ́ta a rí that is àfàwọn ẹbí nìyẹn but ti notice èmi lè notice Allah wa kò wa dàrú àwa pọ̀ àyè máa pọ̀ jù báyìí lọ ní o. ní agbára Allahu subhanahu wa ta'ala kò ń ṣe pé a máa sọ lásán a máa pọ̀ sí ẹbí wa máa extend ẹbí wa máa ó máa tóbi ó máa di ńlá a máa di thousands ní ṣàlà òbọ̀ a máa rí ẹ̀kọ́ kan bẹ̀ ẹ̀kọ́ kan yẹn gangan gangan eh, my sister my sister Martins eh, Ade Adebisi don't mind the network don't just mind the network àwa táwa nulẹ̀ àti mọ network yẹn bó ṣe ń wá tó ń lọ nìyẹn ó máa wà ókè létà but ní agbára ọlọ́run bá ìrọ̀lá alágbára ọlọ́run a máa ti ní eh, network tó wà ókè mo ti mo ti eh, mo ti ṣètò lórí everything ti wà wọ́n tẹ̀ ti iṣẹ́ lé nínà ọ̀nkàn tí parí ẹ̀ ní báyọ̀ ọ̀lá ọlọ́run inshallah ẹ̀ eh, á ti wà á wà alright ní agbára ọlọ́run ẹ̀yin <sighs> tí mi ò bá kí a máa kíra wa létà o ó dàbí pé ká má fi dára wa dúró ẹ ká máa continue lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ Allah subhanahu wa ta'ala kó gbàdúrà wa kó tọ́ wa sọ́nà lórí topic tá a fẹ́ mú sọ ní àṣálẹ̀ yìí ẹ àwọn kò ń ṣe àwọn broda àwọn dádì náà mà ní ọ̀ràn mà pè mí torí dádì dádì dádì ni wọ́n ẹni tó bí mi lọ́mọ òun ni wọ́n torí gbà tí wọ́n kọ́kọ́ ń pè tó ń sọ ọ̀rọ̀ yẹn ó dàbí irú brọ́dà tí mo sọ fún yín ní ìjẹta táwọn táwọn náà pè wọlé tán fún wa ní topic lọ́jọ́ lọ́jọ́ ọjọ́ monday last monday ni mò ń sọ monday tó kọjá ṣẹ́mu ẹgbà tó ń sọ̀rọ̀ yẹn lọ tó ń wà mí tó ń ṣe kàyéfì fún mi. Um, Sister Novisa Ayola, thank you so much, my lovely sister. God bless you. Almighty Allah continue to bless you, my sister. Salaam alaikum, sister. I can see you are throwing love to me. Thank you, my sister. Uh, sister Omo, you are late, oh, sister Omo. You late. ẹ eh, late, oh sister omo sister jumo sister jumoke thank you so much uh, everybody thank you thank you welcome on board ẹ jẹ́ ká máa so that um, màá padà á padà tún wa kíra létà you know àwọn bí mo ṣe ń sọ fún yín pé uncle tó ń fún wa ní topic ti monday tó kọjá ṣé mo pípa tó ń sọ̀rọ̀ yẹn lọ fún mi ó rí lè jẹ́ kàyéfì fún mi ìgbà táwọn náà mọ̀ pé bí mo ṣe ń dáhùn yẹn ó jẹ́ kàyéfì fún mi ló ń fi sẹ́ǹdì picture nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú bẹ́jẹ̀ ṣe wà ní ara wọn yẹn tán sẹ́ǹdẹ̀ sí mi yẹn brọ́dà tán fún wa ní bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pẹ̀lú eléyìí tí à ń sọ yìí náà nìyẹn because ìgbà tó ń sọ̀rọ̀ yẹn mo really mo wà ṣe kínní pé ṣé ó dẹ̀ ṣó possible iṣẹ́ ọdún sáyẹ̀nsì pé wọ́n wá ń sọ fún mi pé wẹ́ àwọn ò sí láfíríkà inú London yìí làwọn wà àwọn ò sí outside London inú London gangan gangan ni àwọn ti ń bá mi sọ̀rọ̀ wípé tí mi ò bá mind káwọn fi. Um, Eh, whatsapp eh, eh, video káwọn fi pè mí mo wá wípé káwọn tún dàtí màá lè rẹni tí mo bá sọ̀rọ̀ mo wá nínú wípé mi ò kí ń gbé ehm, fídíò kọlù ọkùnrin láwọn bá ní àwọn á sọ fún mi pé ọkùnrin rú tàwọn kọ́ wípé àwọn yẹn ló fi wá sọ èjì wọn wípé ọmọ sixty sixty seven years náà pe lọ́ọ́ pe ara wọn wípé irú ọkùnrin bíi ti àwọn irọ́ sorry wọ́n ti wà ní seventy two years nsìn ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ ní sixty seven wọ́n ti wà ní seventy two nsìn wọ́n wà ní seventy two lọ́wọ́lọ́wọ́ nsìn. ṣé ń bá mi ká lọ ṣá ẹ sista Mariam don't worry a ṣẹ̀ṣẹ̀ topic ni but mi ò tí ì rí anybody tó share ẹ̀ okay sorry brother Lẹ́kan ti share ẹ̀ ẹ jẹ́ ká máa share so that àwọn tó wà lórí timeline ní á lè máa bá wa ẹ eh, my sister àfìgbà tí mo pè yín wọlé salamu aleykum sister <laughs> sister and officer thank you my sister god bless you uh, you know ìgbà tí wọ́n wà ní sixty seven years old òun ni ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ títí di bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìgbà tí mo wá sọ fún wọn pé wẹ́ẹ́ mi ò mi ò lè gbé call eh, ọkùnrin wípé mi ò lè gbé video call ọkùnrin it's not pé mi ò lè gbé call ọkùnrin mi ò lè gbé video call ọkùnrin làwọn fi wá ṣàlàyé fún mi pé èjì àwọn báyìí báyìí ni pé kò sí nǹkan kan táwọn fẹ́ táwọn fẹ́ ṣe tàbí táwọn fẹ́ fi mo wá lókè lóòótọ́ lóòótọ́ ìgbà tán fi video call yẹn tán fi pè mí mo so you know ọwọ́ mi so jábọ́ because nǹkan tí mo expect kọ́ ni mo ni mo bá mo believe wípé bóyá young guy kan tàbí nǹkan kan pẹ̀lú bọ pẹ̀lú èjì wọn tó sọ báwo ni ọ̀rọ̀ náà báwo ló ṣe lọ gbogbo ilé gbogbo ẹbí sísítà mi àti brọ́dà mi kẹ gbéjókòó kẹ fìkàlẹ̀ sí kẹ jẹ́ ká relax bisimilah. ẹ àwọn dádì sọ wípé ẹ ìyàwó àwọn wá sí ìlú òyìnbó láti ìgbà táwọn wà ní boys bóyá bíi thirty something years going to bóyá bíi thirty one thirty two náà làwọn ti wá sí ìlú òyìnbó wọ́n làwọn faṣẹ́ débi tán faṣẹ́ dé lẹ́yìn ìgbà táwọn faṣẹ́ tó àwọn lọ sí skul báwọn ṣe ń lọ báwọn ṣe ń faṣẹ́ làwọn lọ sí skul báwọn ṣe ń faṣẹ́ làwọn lọ sí skul àwọn at the end of the day àwọn padà rí di eh, doctor làwọn ṣe àwọn ṣe degree àwọn àwọn jẹ́ eh, àwọn jẹ́ eh, professor nínú doctor ó dàbí pé surgery tàbí nǹkan kan lọ́n pèsè àti mi bá ṣe mistake but àwọn náà máa àwọn náà máa join ni wa lórí ọyìn máa join ni wọn máa join ni wa lórí line ní ṣàlà but wọn possible wọn lè wọn làwọn promise wọn ni pé àwọn lè pè wọlé àwọn dẹ̀ lè máa pè wọlé but wọn làwọn máa àwọn máa join ni wa lọ́rọ̀ kan o wọ́n wá ní ìgbà tí àwọn ẹbọ ẹ má ẹ má ẹ má jẹ́ ń ṣe kínní ọ̀hún kì í ṣe yorùbá wọn kì í ṣe ọmọ yorùbá wọn ń ṣe ọmọ yorùbá bọ orúkọ yorùbá ló ń jẹ́bọ̀ kí wọn kì í ṣe ọmọ yorùbá bọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà wa ń bẹ̀yẹ̀ náà ni wọ́n bọ́t eh, ọmọ ibo làwọn bọ àwọn ibo tó jẹ́ pé wọ́n sọ yorùbá dáadáa tó dẹ̀ jẹ́ pé èkó náà bí wọn sí èkó náà dàgbà sí òun náà jẹ́ tó ti yẹ yín sí because ọ ní ọ ní kò ń ṣe bóyá nǹkan tí mo ẹ̀ṣẹ̀ fẹ́ máa hide tàbí àwọn ẹ understand but mo sọ fún wọn pé mo lè hide àwọn nǹkan díẹ̀ díẹ̀ so that àwọn many people ò ní lè rí lè mọ ẹni téèyàn ń sọ̀rọ̀ nípa ìbọn láwọn ò mind wípé kò ń ṣe nǹkan tó tó bò fáwọn wípé tẹ́lẹ̀ èèyàn bá àmọ̀ èèyàn bá máa mọ̀ kò sí kò ṣe anything wọ́n ṣáà ní báwọn ṣe àwọn wá wo ipe ìyàwó wo ni káwọn fẹ́ àwọn wá ránṣẹ́ sí ìlú àwọn. Eh, mọ́mí àwọn bá wọn gẹ̀ẹ́tì ìyàwó ìyàwó yẹn dẹ̀ wá bá wọn ní ibi báyìí àwọn dẹ̀ ní àwọn làwọn carry responsibility làwọn ṣe gbogbo everything làwọn ra mortgage làwọn ń ṣàǹṣe gbogbo ẹ̀ ṣá pé at the at the end of the day ìyàwó ló wà pẹ̀lú àwọn ọmọ as twenty four seven ìyàwó fi wà pẹ̀lú àwọn ọmọ because ọkùnrin ẹ̀ máa yẹn ṣe àwọn ló ń ṣe gbogbo iṣẹ́ àwọn ló ń gbọ́ gbogbo bùkátà àwọn ló ń sanwó mọ́gẹ́jì gòkè ìwọ ìyàwó iṣẹ́ tó tó ní ó wà iná fún ẹ ńkọ́ láti lè eh, sọ́rí ọmọ tí wọ́n ń tọ́jú ó wà iná fún ẹ wọ́n máa tọ́jú ọmọ kémi máa ṣiṣẹ́ according to ẹ mọ̀ pé tábà máa wo gan nǹkan tí mo sọ fún wọn lọ́jọ́ yẹn nìyẹn pé most àwọn ọmọ Ìgbò náà lẹ́kọ̀ọ́ èmi ò lọ ilẹ̀ Ìgbò rìbọ̀ most of them náà wọ́n máa ń fẹ́ jẹ́ kíyàwó wọn kó wà nílé kó tọ́jú ọmọ tó jẹ́ pàwọn náà máa ṣe iṣẹ́ ni wọ́n ti omo first born àwọn èyí tó jẹ́ ọmọ thirty two years second na wọn jẹ́ nísìnyí o second born àwọn jẹ́ ọmọ twenty nine years nsìn ìgbẹ́kọ̀ tó di pé ó débẹ̀ yẹn èdè àìyedè tí máa wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táwọn ti gba pension ṣàmì wípé tán mú ìyàwó wa tíyàwó ti bímọ gbogbo nǹkan ń lọ everything ń lọ àwọn náà ń sanwó gbádà àwọn náà ń sanwó kòdò kó tó di pé wọ́n gba pension yẹn wọ́n láwọn ti sanwó mortgage owó mortgage àwọn ti tán àwọn ti sanwó mortgage tán kó tó di pé àwọn gba eh, pension àwọn ọmọ méjèèjì yẹn ìkan ti wá rí di doctor ìkan rí di lawyer nínú àwọn ọmọ méjèèjì yẹn bọ̀ wọ́n ní kó tó di pé ó kú díẹ̀ káwọn gba pension yẹn àwọn rí wípé àwọn ọmọ yẹn sì wà nínú ilé pẹ̀láwọn bọ̀ àwọn rí wípé ìwà wọn ti wá bẹ̀rẹ̀ sí ní change àti ìwà ìyá náà ìwà ìyá náà ti wá bẹ̀rẹ̀ sí ní change tó dé because àwọn òun fi bẹ́ẹ̀ náà ní time ìyẹn gangan ló kó bá wọn ibi tí wàhálà ti wá gangan nìyẹn because àwọn máa wà lọ́fíìsì àwọn máa wà níbi iṣẹ́ àwọn máa ṣe kinní kan bàdínà táwọn bá máa wálé gan ó ti rẹ àwọn that means to say ìyá yẹn gangan òun ló òun ló wà pẹ̀lú àwọn ọmọ twenty four seven bí ìgbà tó jẹ́ pé òun gangan ló tó àwọn ọmọ òun ṣáà ló ń òun ló wà pẹ̀lú wọn ṣá ní gbogbo ìgbà bàbá nígbà táwọn wá gba pension tí àwọn ti wá wà lé ibi tí àṣírí ti wá tú nìyẹn wípé àṣàwọn ò níyàwó àwọn ò ní ọmọ àwọn kan ń ṣe gbogbo wàhálà yẹn àwọn kan ń ṣe lásán ni mo wá ní kí ni reason tẹ́ fi sọ wípé ẹ níyàwó tàbí ẹ ní ọmọ ṣé kò ń ṣe ẹ̀yin lẹ bí wọn ni wọ́n ní no wọ́n ní because àkọ́bí wípé ìyàwó tán fún àwọn yẹn àwọn làwọn kọ́kọ́ jọ́kùnrin táwọn bá láṣepọ̀ táwọn dẹ̀ mọ̀ tó táwọn méjèèjì táwọn jọ mọ̀ wọ́n ní kò ń ṣe pé bóyá anything bóyá wọ́n ń dà ọ̀tẹ̀ wọ́n wá ní ọmọ àkọ́kọ́ yẹn wípé gbà tán bí ó sick gan sickness yẹn pọ̀ gan tó jẹ́ wípé wọ́n láti ṣe gbogbo test fún wọ́n ṣe DNA test torí ẹ̀yà àwọn ẹ̀jẹ̀ ò takora wọn hundred percent àwọn làwọn àwọn làwọn bí wípé kò ń ṣe pé bóyá yẹn pé àwọn nǹkan míì máa ń wà tó máa ń jẹ́ wípé tó bá ṣẹlẹ̀ tó máa jẹ́ wípé ìwọ ló bí ọmọ yẹn but still náà. No nṣọ́ tó bá jẹ́ ọmọ àlè gan ọmọ àlè lè máa ṣe nǹkan tí ọmọ ẹ gangan tó tó jẹ́ pé wọ́n gangan ló bí gan tó tó máa ṣe fún ẹ mo wá ní kí wọ́n ṣìkà wò ó wọ́n wá ní gbogbo ìgbà táwọn bá dẹ̀ fi wà lé táwọn bá ní kí bóyá ìyá kó wá ṣe kinní kan fáwọn tàbí àwọn nídìí ẹ̀kú tàbí káwọn jọ ṣe nǹkan kan àwọn ti jọ dàgbà ń sìn òun náà ti wà ní pé kò ń ṣe pé bóyá ìyá ń ṣiṣẹ́ tàbí nǹkan kan káwọn dẹ̀jọ́ máa gbádùn ara wọn pé but no àwọn ọmọ yìí ló máa ń fèsì àwọn ọmọ yìí ló máa ń ló máa ń rán òun fúnra òun lòun tóun wá gba pension fúnra òun lòun máa ṣe oúnjẹ òun fúnra òun lòun wá dàbí pé òun wá ń tèkì ara òun ẹni máa ń rí ìjẹ́dẹ̀rẹ́ wọn ní kódà gan táwọn bá lọ sílùú nàìjíríà hòtẹ́ẹ̀lì làwọn máa dé sí àwọn fi gbogbo láìfà wọn fún obìnrin ìyá àti àwọn ọmọ yìí débi wípé àwọn ò ní block ẹyọ kan ní èkó àwọn ò dẹ̀ àwọn ò dẹ̀ wo ìgbà tí àwọn àti bàbá àwọn tó ti jáde láyé àwọn ò tiẹ̀ àwọn ti wò ó pè wẹ́ nǹkan táwọn fẹ́ ṣe ní ìlú nàìjíríà ló bá ti tán nìyẹn àwọn ò lẹ́nìtìn táwọn fẹ́ ṣe àbúrò àwọn tó jẹ́ tán bílé àwọn ó wà lamẹ́ríkà pípé torí ẹ̀ torí pé àwọn ti fi gbogbo ilé ayé àwọn fúyàwó àwọn àtàwọn ọmọ yẹn kò tiẹ̀ jẹ́ káwọn rí rò bóyá Eh, nàìjà báwo kí ni ó kí ló ń ṣẹlẹ̀ ní nàìjà káwọn jẹ káwọn dẹ àwọn ti sanwó mọ́gẹ́jì tán káwọn dẹ gba pension káwọn dẹ máa gbádùn ilé ayé ara wọn òun ló máa òun ló wá kú o wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn táwọn ń fa wàhálà yìí lọ lórí wípé gbélé ìfún mi ò lè gbé mọ́ gbétọ̀ ń fún mi kàkà gan pé bóyá tí àwọn bá ní treatment lọ hospital ń gbà mí gan tó yẹ kó tẹ̀lé àwọn lọ táwọn tún máa béèrè lọ́wọ́ ẹ̀ gan á ní ó ṣàrí pé òun máa gbọ́n jẹ́lẹ̀ fáwọn ọmọ á rí pé ó ṣàrí pé àwọn ọmọ ò ní pẹ́ dé ẹ á ṣàwá excuse kan by one way or the other wípé àwọn dẹ̀rẹ̀ àwọn ò lè drive mọ́ àwọn ti wá ní bus pass táwọn máa ń lò táwọn bá fẹ́ lọ sí anywhere bọ́ àwọn ìyàwó àwọn ó sì ń drive because ojú ń yọ àwọn lẹ́nu àwọn ọ̀dẹ̀ máa ń fẹ́ máa force ara wọn láti lo ojú yẹn ọ láti máa stress pé bóyá àwọn ń drive wípé gbogbo ìyẹn ṣáánú ṣàfihàn ọwọ́ lóríṣiríṣi àwọn ọmọ gan-an fáwọn látẹ̀ńṣọ̀n ìyá gan-an kò fáwọn wípé but kó tó di wípé ọ̀rọ̀ pension dé wípé ọ̀rọ̀ àwọn gba pension kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò rí bẹ́ẹ̀ wípé àwọn ò ní fámìlì àwọn nìkan làwọn wà bó kí ni pension dé fún ni táwọn ráyè fi tún wà nílé dáadáa làwọn rí wípé àtìyá àtọmọ àṣàwọn ò tiẹ̀ ní èèyàn kankan mọ́ èyí tó mọ wá jẹ́ pàápàá rí ń bẹ̀ o wọ́n ní bóyá di lọ́jọ́ náà nìyẹn o àwọn á pe ìyàwó àwọn o wípé my dear ẹ̀ àná o àwọn sìkì díẹ̀ o bọ̀bọ́ òun ṣe máa sùn mọ́jú yẹn wípé àwọn òun àwọn ò wá òkè. Okay pé ó máa dàbí pé àwọn máa nídìí láti lọ sọ́dọ̀ GP tí ò bá má ìdí nǹkan kó jọ kó kó wá drop àwọn síbẹ̀ ó wá ní ṣebí ìjọba ti fún ẹ ní nǹkan tó lè fi máa wọ bọ́ọ̀sì wáì tó jẹ́ òun ló máa sọ wáì òun ti fojú sọ fún ẹ òun ti fara sọ fún ẹ kí ló jẹ́ kí ló jẹ́ problem ẹ wá tiẹ̀ mọ ayé ẹ wípé kò dìgbà tóun bá sọ fún ẹ náà pé kò sún síwájú ta lòun làwọn wà pé pé sún síwájú níbo ṣé nínú ilé wa yìí tàbí nínú ilé mi ṣé nínú márèjì wa yìí ni tàbí nínú márèjì mi pé bìkọ́ sún síwájú yẹn kò fi bẹ́ẹ̀ náà yé mi wọ́n bá sọ nípa àwẹ̀ òun ò lè sọ́jú nǹkan tóun sọ yẹn ó yẹ kóun ti máa ó yẹ pẹ̀lú àwọn káàdì tóun nà lẹ̀ fún yẹn ó yẹ kóun ti understand ó yẹ kó ti yé òun ó yẹ kó ti mọ ibi tó ń lọ ó dìgbà tóun bá fi gbogbo ẹnu sọ fún ni tàbí ó dìgbà tóun bá ju ẹrù ẹ̀ síta láti ẹ̀ látòkè sísàlẹ̀ wọ́n ní làwọn wá wọ́n ní gbogbo nǹkan táwọn ń sọ yẹn wọ́n láwọn ọmọ wà nínú ilé láàárọ̀ yẹn ìkan èyí tó jẹ́ first born àwọn yẹn pé ó wà nínú ilé ó wà ní yàrá ẹ̀ ó ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ ìyẹn èyí tó jẹ́ lọ́ọ̀yà ni o èyí tó jẹ́ lọ́ọ̀yà nìyẹn o ìyá èyí tó jẹ́ lọ́ọ̀yà yẹn òun nìyẹn pé ó ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ wọ́n ní bóyá fẹ́ máa lọ báyìí làwọn bá fà padà ìgbà wá ń bì ọ̀rọ̀ tá à ń sọ jẹ́ ká yanjú ẹ̀ èwo ló tó wípé o fẹ́ o máa ju ẹrù síta tàbí o máa ṣe gbígbà wo ló ti ń rò kí ló ṣẹlẹ̀ à níjà ní nǹkan kan ó ní bó ṣe lọ́gùn nìyẹn pé ṣo fẹ́ nà òun ni do you want to beat me i'm going to call the police for you wọ́n ṣáà lọ́ ṣáà bẹ̀rẹ̀ ṣá wọ́n ní bọ́mọ ṣe ń bọ̀ nínú ilé ni bọ́mọ ṣe ń bọ̀ láti yàrá ẹ̀ tó wà nìyẹn pé ẹ ṣo fẹ́ nà ẹni ó ń béèrè lọ́wọ́ ọmọ mi ẹ̀ bẹ́ẹ̀ pé ṣó fẹ́ nà ẹ́ ṣó fẹ́ nà ẹ́ kí ló kí ló kí ni dájú òun sọ fún ẹ ṣó fẹ́ nà ẹ́ wọ́n ní ìyá ẹ̀ bá sọ yípa tàbí nǹkan báyìí báyìí lòun sọ fún nǹkan báyìí báyìí báyìí báyìí lòun sọ ó dẹ̀ bu òun so wọ́n ní bí ọmọ ṣe béèrè lọ́wọ́ àwọn nìyẹn pé ń gbọ́ dádì ó bu ìyá òun ó fa ó faṣọ fi fa ìyá òun padà lòun wá ní à ṣe bí ìyàwó tòun ni òun faṣọ fà padà bọ̀ òun ò ná òun ò gbà òun ò fọwọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ ńlá lọ́kàn òun lòun kàn ṣe fà á wípé ó ṣú ọ ipò fà á wọn ní bí ọmọ yìí ṣe gbá bàbá yìí lójú ni bàbá ní gbígbá tó gbá òun lójú báyìí òun múdi lọ sílẹ̀ ni tàbí ẹ̀gbọ́n mi gbogbo ẹbí bàbá ní ojú tí ó gbá òun báyìí tí ọmọ òun yẹn firstborn òun tó jẹ́ lọ́ọ̀yà yẹn ó nígbà tó gbá òun lójú yẹn báyìí òun mú ìdí lọ sílẹ̀ ni because òun believe bóyá trailer ló kọlu òun ni ẹ̀ ẹ má má ìdí nẹ́tíwọ̀kì yẹn ẹ̀yin tẹ ẹ má má ìdí nẹ́tíwọ̀kì yẹn bá ṣe má manage network yẹn ni ẹ má má ìdẹ̀ lọ́ọ̀lá lágbára ọlọ́run nẹ́tíwọ̀kì wa máa ti wà òkè lágbára ọlọ́run inṣàlá èyí tẹ́ báyìí ti ṣe ẹ jẹ́ try láti máa share so that àwọn tó wà lórí timeline yẹn máa lè máa join ni wa you know wọ́n ní báwọn ṣe àwọn fíl bẹ́ẹ̀ bí ìgbà tó jẹ́ pé nǹkan kan ló gbá wọn wípé kò ń ṣe ọwọ́ ló gbá wọn àwọn owó ṣubú ni níyà àwọn dúró síbẹ̀ ìyàwó àwọn wá dúró síbẹ̀ pé ẹ kí ló wá fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún o kí ló fẹ́ ṣe fún yẹn pé àwọn kò ń gbọ́ díẹ̀díẹ̀ ni àwọn ò respond wípé bọ̀tìgbà táwọn máa wá dàbí pé bóyá àwọn jí sáyé because àwọn ò mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ sáwọn ṣé ó gbá wọn lóòótọ́ ni tàbí mistake ni tàbí báwo ló ṣe jẹ́ gangan pé táwọn máa wá rílì lajú báyìí làwọn ní ilé ayé àwọn ti tán o ọmọ àwọn gbà wọn ní etí ó dẹ̀ dúró ti àwọn ń bẹ̀ pé kí làwọn tún fẹ́ ṣe àwọn ò nǹkan táwọn lè ṣe àwọn bá ń sunkún àwọn bá ń sunkún àwọn ṣà ń sunkún ni ṣá ó ní kí ló dé fa ìdí ẹkún eh, sísá mi bírọ́dà mi mo ní kí ni dé nǹkan tẹ̀mí kan sọ nípa ah, ìgbà tí ẹ̀dẹ̀ ìgbà tíyàwó wà ń bẹ̀ on witness ìgbà tán gbá yín lójú ẹ lẹ́ni tẹ́ fẹ́ fọ̀rọ̀ lọ wọ́n ìtẹ́ ẹ̀ wá pọlọ́pàá tàbí ah, tàbí wọ́n ṣàlèṣe yín léṣe mọ́ nínú ilé tó ti fà wípé ọmọ yín ló ló gbá yín lójú náà wá ní à ah, táwọn àwọn ọmọ nǹkan táwọn ń ṣe ibi táwọn bá pe ọlọ́pàá pẹ̀lú kàríà ẹ̀ yẹn àwọn ò fẹ́ bà kàríà ẹ̀ jẹ́ ni ìyẹn ọmọ tó ń ṣe ìyẹn tó ń ṣe lọ yẹn ìyẹn first born tó ń ṣe lọ wípé àwọn ò fẹ́ bà kàríà ẹ̀ jẹ́ ni wípé nǹkan tó fa ọgbọ́n nìyẹn kò ń ṣe pé àwọn ọmọ right àwọn wípé bọ̀ kí lọ́lọ́pàá fẹ́ ṣe ń sìn ọlọ́pàá máa ní family matter ní number one number two bóyá àwọn ọmọ atúníkàwọ̀ lọ parí ẹ̀ ní tàbí àwọn fẹ́ máa gbé lọ sí court wọ́n ní ti torí ẹ̀ àwọn sunkún tó ti ṣẹlẹ̀ ń sìn bóyá two years ó ní September yìí ló máa pé two years tí ọ̀rọ̀ yìí tó ti ṣẹlẹ̀ kò dọrí pé àwọn wà nínú ẹ̀wọ̀n wọ́n ní kò sí ẹni tó bẹ̀ wọ́n nínú wọn látìgbà yẹn o wọ́n ní nísìnyí gan yàrá tíyàwó ń sùn gan àwọn ò lè sùn yàrá tó yọ sílẹ̀ àti visitors room ní yàrá kékeré òun ló mú òun ló ń fáwọn ń sìn ibẹ̀ làwọn wà ibẹ̀ làwọn ń gbé àwọn làwọn ń ṣe oúnjẹ àwọn làwọn ń ṣe gbogbo everything nàìjíríà rèé kò ṣeé lọ fún àwọn gbogbo owó tó yẹ káwọn fi lè ní nǹkan bá kó gbogbo ẹ̀ làwọn ti fi sin àwọn ọmọ ìyá àtìyàwó àwọn àti ilé táwọn rà àwọn dẹ̀ ti sanwó ilé tán wọ́n ní táwọn bá wá jí ní àárọ̀ ọ̀sìn bóyá bí ẹ̀ẹ̀mẹrin láàrin ọ̀sẹ̀ làwọn ń ṣe wọ́n nítorí pé àwọn ní ehm, pass náà fi máa ń wọ bus tó jẹ́ pẹ̀lú èjì àwọn táwọn ti rìtáyà ni táwọn bá mú bọ́ọ̀sì kan lọ for example bóyá èèyàn mú bọ́ọ̀sì kan lọ sí Mushin èèyàn tún wá mú láti Mushin bóyá èèyàn mú lọ Kòdú tó bá kúrò ní Kòdú àtún mú lọ sí lọ sísàlẹ̀ Èkó wọ́n ní báwọn ṣàṣe máa ń bá jọ́ní àwọn lọ nìyẹn ní ojoojúmọ́ tó máa ń jẹ́ pé táwọn bá fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn bóyá àwọn kàn lọ ra àwọn nǹkan kan táwọn nídìí láti rà àwọn á wá try láti lè gbé níta láti lè dúró níta pẹ́ torí táwọn bá dẹ̀ wá wọlé káwọn lè wá bóyá káwọn wá sùn ni wípé bìkọ̀kọ̀ pẹ̀lú báwọn ṣe wà yẹn kò síbì kankan táwọn fẹ́ lọ ju wípé bọ̀ àwọn ọ̀rẹ́ ti wá mọ̀ bọ̀ kò wá sẹ́ni tó tiẹ̀ fáwọn lámọ̀ràn because kí ni reason táwọn ọ̀rẹ́ fi mọ̀ ní pé wọ́n lójú àwọn ó ti wá fẹ́ bàjẹ́ pátápátá ẹ pé because gbogbo ìgbà làwọn fi máa ń sunkún bẹ́ẹ̀ yan tẹ bẹ́ẹ̀ lé o báwọn ṣe kinní kan o ìgbà míì kan táwọn bá wà nù bọ́ọ̀sì o àwọn máa máa àwọn máa sunkún sunkún sunkún sunkún sunkún ni pé kí ni káwọn ṣe kí ni kí àwọn ṣe báwo làwọn ṣe lè ṣe gbogbo ilé gbogbo ẹbí ọ̀rọ̀ la gbọ́ yìí ò bọ̀ àwọn wá sọ wípé nǹkan tó wá fa táwọn tiẹ̀ wá fi pè lórí program yìí gangan gangan ní topic tá a sọ ní ọjọ́ Monday yẹn lórí wípé ọmọ ọjọ́ ọmọ àlè ọmọ kan ò jọmọ àlè bóyá ọmọ àlè torí pé tọmọ bá jọ ọmọ àlè ilé yẹn ò tí ì ṣe kinní kan ni eléyìí táwọn mọ̀ wípé ọmọ àwọn ni gangan ọmọ àwọn gangan wá ń kọ́ tó ṣerú eléyìí fáwọn kí ni káwọn ṣe torí ẹ kẹgbà ẹ jẹ́ ká gbà wọ́n ní torí mi ò mọ nǹkan tí mo lè sọ ẹ jẹ́ ká gbà wọ́n ní ìmọ̀ràn ẹ jẹ́ ká gbà wọ́n ní ìyànjú tẹ́ bá lè gbà wọ́n. Eh, nọ́mbà tí mo ní a máa lò lénìí kò ń ṣe the old number tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ò sí sára ṣídà ẹ lè fún wa ní nọ́mbà yẹn sìn tẹ́ bá gẹ̀ẹ́tẹ̀ ẹ lè fún wa ní nọ́mbà yẹn sìn tẹ́ bá gẹ̀ẹ́tẹ̀ so that àwọn tó bá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn brothers wa àwọn sisters wa ẹ lè pè sórí ẹ̀ lórí whatsapp kí ni kàn ṣe gangan nàìjáre kò ṣe padà sí. Si ìlú òyìnbó táwọn wà àwọn kàn dé rìn kákàkiri nísìnyí àwọn ń wọ bọ́ọ̀sì kákàkiri láti bus stop kan débòmíì ni ìyàwó àwọn ń sìn wọn ní tó bá mú bó ṣe wá dàgbà tó yẹn ń sìn tó bá mú mékọ̀pù báyìí ó máa ṣán mékọ̀pù mọ́jú òun náà máa jáde lọ òun náà máa lóun lọ pẹ̀lú àwọn ọmọ ìlú àwọn àwọn nìkan làwọn máa wà ńlé tán bá kí àwọn déédéé ìgbà míì dẹ̀ rèé hàn tiẹ̀ ní kí àwọn gan-an nọ́mbà yẹn sísá Rasheedat ẹ̀ tí ẹni tó bá fẹ́ pè wọlé àwọn náà wà àwọn náà wà ó ń gbọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ báyìí ó ń gbọ́ gbogbo everything. mo ń try láti ok ah sísá Rasheedat ẹ ti travel ni nọ́mbà dá ẹ tẹ nọ́mbà jáde ẹ nọ́mbà tẹ máa pè sí lórí whatsapp zero zero four four tó bá dẹ̀ jẹ́ láti nàìjíríà ní plus four four seven four eight three eight seven six three three seven yeah seventy two yeah right yeah seventy two. Yeah. Um, sister, sister sista ọmọlára ṣe gbọ́ nọ́mbà yẹn tẹ́ bá gbọ́ uh, sister, sister, Shukura ṣe gbọ́ nọ́mbà yẹn kẹ́ bá mi tẹ̀ síbẹ̀ yẹn plus four four seven four eight three eight seven six three three seven. ó dàbí pé sísá eh, Rashida ó dàbí pé wọ́n sáré dìde ní láṣẹ rí. it's whatsapp ya ẹ nọ́mbà yẹn nìyẹn ń bẹ yẹn ẹ thank you sisters. um, sister Shade sister Shade thank you so much o. Oh ẹ ṣe gan ni òṣùbọ́nà wa tààlà aláòṣùbọ́nà wa tààlà gbàdúrà wa fi wá lọ́kọ̀ balẹ̀. salamu aleykum. salamu aleykum. wa aleykum salam ẹ káàlẹ́ o. ẹ ra sa ibole tí ń pè wá ibole tí ń bá wa sọ̀rọ̀. london láti ń pè láti wá road. ok sir. ṣe máa bá wa lóò kíní yẹn díẹ̀ ó dàbí pé àwọn bá wa lóò nǹkan kan bẹ̀ yẹn mò ń gbọra mi padà ní sà. ṣé ti wà ṣó wà òkè sí. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà à ń gbọ́ yín sà. tó a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alihamudulilayi. ọ̀rọ̀ yìí kó dẹ̀ bá wa parí ẹ̀. àmín. èmi sọ̀rọ̀ last week nípa ọ̀rọ̀ program yẹn tẹ́ bá rántí ohun mi dáadáa. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. àti tọ́ last week yìí pé nínú ọmọ ọkọ ọmọ ọkọ tó jọmọ àlè wà àti sọ last week I mentioned it last week. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà ìgbà tán sọ̀rọ̀ yẹn gan mo rántí ọ̀rọ̀ yìí ìgbà tán sọ ìgbà táwọn ń sọ mo rántí pé ah, àwọn dádì kan dẹ̀ sọ̀rọ̀ báyìí báyìí ó wá sí mi lọ́kàn bẹ́ẹ̀ni. wípé èyí tó kọ́ bíi tó jẹ́ hundred percent ọmọ ọkọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà tó fẹ́ kó máa ọmọ àlè ó wà yẹn lọmọ ọkọ tó jẹ́ ọmọ àlè ọmọ ọkọ mi dẹwà ọmọ àlè mi dẹwà tó jẹ́ pé òun ló máa ṣe òun ló máa ṣojú. ṣé ń gbọ́ wọn ṣé ń gbọ́ ṣé ń gbọ́ nǹkan tí àwọn brothers wa tó ń sọ ṣé ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ yín sà. ọmọ ọmọ ọmọ àlè mi wà tó jẹ́ pé òun ló máa ṣojú tó máa ṣe hmm. tó jẹ́ pé òun ló tiẹ̀ tó máa máa dìtẹ́ẹ̀tì fáwọn tó jọ ọmọ ọkọ hmm. ó ti bẹ́ẹ̀dì lè béèyàn bá ṣe tọ́ ọmọ òwe àtijọ́ ni wípé ẹ ọmọ àlè ọmọ àlè kò àti ìdàgbà lẹ́kọ̀ọ́ ẹ bíṣẹ́ kan bá tó ọmọ àlè bó bá ṣe tọ́ ọmọ ẹ̀ ni obìnrin ti pọ̀ oró burúkú sáwọn ọmọ ìlú láti kékeré ṣẹ́rí òyìnbó yìí ó ti bá àkọjẹ́ púpọ̀ nípa yí pé kéèyàn máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ìgbà tó yẹ kó o tọ́ ọmọ there is time for everything Bẹ́ẹ̀ni. as a father as a mother yeah, yeah. you don't just have children for the sake of having them hmm. you have children you show them love show them you are there. Hmm. bàbá yìí nù gbogbo story tẹ sọ́lẹ̀. So àmọ̀gbà tó wà tẹ́ẹ̀dì downsport àwọn ọmọ àmọ̀gbà tó lọ sí school ẹ̀yìn eh, eh, parents meet ni àwọn ọmọ àmọ̀gbà tó ṣe gbà ó kàn ṣiṣẹ́ ṣiṣẹ́ it is not about that you know there is a lot going on behind him nígbà tó ní ìdí ẹ̀ wọ́n rí nígbà tó ní ìdí ẹ̀ kó wà lé kọ́ ní ìdíkọjọ plan holiday kọ́ tó ní ìdí ẹ̀ for advice he wasn't there he was working working working unfortunately he wọn not ló sáré ẹ but there is more into life than that ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a ò ní sọ yí pé nítorí ọ̀rọ̀ tí wá rí bẹ́ẹ̀ kí gbèsè ayé bàbá yìí ó wàá máa rí bó ṣe hmm. hmm. ó ti ṣí gbogbo but tó wà ní tó wà ṣọ̀ǹgóòdì to ń ṣiṣẹ́ according to your story àgbọ̀ yìí pé ó ń ṣèrànù ni àbóbóbìnrin kan lọ iṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni according to according to ìkan tó sọ iṣẹ́ ló láwọn ń ṣe iṣẹ́ ni. iṣẹ́ ló ń ṣe iṣẹ́ ló fi ọkùnrin bá àyà rẹ̀. bẹ́ẹ̀ni because ó ní nǹkan tó wà lórí àwọn ó pọ̀ àwọn ọmọ yẹn káwọn tó ṣe bọ́n ṣe máa di ọdún sáǹsẹ̀ ìyàwó náà ní tiẹ̀ àwọn làwọn wà tó jẹ́ pé àwọn gbé gbogbo because àwọn náà làwọn ní kíyàwó má ṣiṣẹ́. exactly gbogbo wa náà dẹ̀ mọ̀ yìí pé lóòótọ́ is a free education in this country but oh, you need to pay some certain things. yà nǹkan tó ń sọ nìyẹn yà nǹkan tó ń sọ nìyẹn pé stage yẹn yà. ẹlòmíì máa fi ẹ̀wà ní ìlú yìí tó jẹ́ pé ó máa ní kọ́mọ òun má gba grant. àwọn làwọn sọ bẹ́ẹ̀ pé àwọn làwọn ní káwọn ọmọ yẹn má gba loan kán má kán má kán má kán má gba ẹni kán má gba torí ẹ̀ ló fi jẹ́ pé iṣẹ́ yẹn àwọn làwọn ṣe. ṣe sódà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ they will have their own money and manage systems now. òbí sí pé òbí mi máa ń ṣe bẹ́ẹ̀. tó hmm. mo ó dùn mí púpọ̀ fún bàbá yìí àwọn ah, ó dùn mí púpọ̀ ẹ̀kọ́ nílé yìí máa jẹ́ fún gbogbo àwa tá jẹ́ bàbá pàápàá bàbá láti bìlíìfì pé ìyàwó wà lé pẹ̀lú wọn. Hmm. ìyàwó àṣẹ gbogbo ẹ̀ ẹ̀ àlọ́ báàgì there are some situations. ṣé ẹ̀ ń gbọ́ ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ ṣé ẹ̀ ń gbọ́ tẹ bá ń gbọ́ ẹ jẹ́ ká máa mọ̀ tẹ bá ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. àwọn ọmọ wọ̀nyí nídi bàbá wọn mo wo dọkumẹ́ntì kan lórí Facebook jọ̀wọ́ ni ọmọ ìgbẹ́ ló bá bẹ́ẹ̀ òsì mọ́ tipẹ́tipẹ́ ọmọ yẹn wá mí sí bàbá ẹ̀ ọmọ náà jọ ọmọ ọdún mẹ́sàn-án lọ ó mísì bàbá ẹ̀ ó rílì mísì bàbá ẹ̀ ṣùgbọ́n luckily àwọn òbí tó jẹ́ pé they break up but they are still in, in talking terms wọn ò dàbí àwọn òbí tó jẹ́ pé tọkọ àtìyàwó bá ti jà wọ́n ti jà nìyẹn wọ́n á máa ṣépè fúnra wọn so ìyá ẹ̀ wá rèé bàbá ẹ̀ ò sí ní àwọn méjèèjì wà ní US bẹ́ẹ̀ but bàbá ẹ̀ ò sí ní state ibi kan wà yẹ wa bá bàbá ẹ sọ̀rọ̀ ọmọ yìí mí ìfẹ́ mo fẹ́ rí ẹ bàbá ẹ wá travel wá wọ́n wá ní kó ní shopping mall kan níjọ́ bẹ́ẹ̀ni ọmọ yẹn ọmọ yìí ò fọkàn tí kò máa rí bàbá òun ìyá ẹ̀ wá lọ sínú store ìpè wà lọ́ra drink ó dẹ̀ débi tó máa torí drink ó sì fridge drink yẹ́n ní máa mú yẹn ìyẹn ní kó mú èyí tó wá fẹ́ mú báyìí pé kò náwó bó ṣe yíjú padà sẹ́yìn ó kàn rí bàbá bẹ́ẹ̀ kàn yọ ni ìyẹn ti plan pẹ̀lú bàbá pé kó yọjú tẹ bá rí bó ṣe so mọ́ bàbá ẹ̀ ó bẹ́ mọ́ bàbá ẹ̀ ó so mọ́ bàbá ẹ̀ ìyẹn ẹni fi bàbá ẹ̀ lẹ̀ má jò ṣubú ó lóun ò ní filẹ̀ kó má bàa sá lọ mọ́. ó oh! <laughs> sọrí owó parí. omi ń bọ́ lójú mi because ọmọ yẹn àìmọye ọmọ ọdún mẹ́sàn-án ọmọ yẹn ó jẹ́ kí n rántí ọmọ tó jẹ́ pé bàbá ẹ̀ ti kú bí ìsinmi bàbá ẹ̀ tó máa sùn tó dẹ̀ máa máa sunkún tó máa gbàgbé sùn lọ ó jẹ́ mí ó jẹ́ rántí àwọn ọmọ mi tó jẹ́ pé bàbá wa ti yá wọn they're not in good times ṣùgbọ́n ní ìdìbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ti wo bí nǹkan ṣe rí àwọn ronú ronú ronú àti rí bí bàbá àwọn ọ̀rẹ́ òun ṣe ń ṣe pẹ̀lú wọn ah. ṣùgbọ́n kò ní ní sọ ó jẹ́ kí omi jẹ́ bọ́ lójú mi àwọn ìyá ẹni máa gbé bàbá ẹ̀ ṣubú bọ́ọ̀lẹ̀ jẹ́kọ̀ ó lóun ò ní filẹ̀ ó jàjà bọ́ọ̀lẹ̀ tẹ́ bá bó ṣe fọwọ́ pa bàbá ẹ̀ lórí ó fọwọ́ kọ bàbá ẹ̀ ní rúbọ̀ ó ń fún wo ṣẹ́ẹ̀tì bàbá ẹ̀ ó miss bàbá ẹ̀ so nígbà táwọn ọmọ and i'm coming back to the story online now nígbà tí bàbá àwọn ọmọ yìí tí àwọn ọmọ yìí need bàbá wọn tí ìyá wọn need he wasn't there but i'm sorry kò ṣẹjọ́ wọn kò ṣẹjọ́ bàbá yìí kò dẹ̀ kí ṣe kò wá ṣe sẹ̀ ní àrùn ìtọ́ dá fún bàbá yìí ló tọ́ fún bàbá yìí. Mm-hmm. there are ways we could sort things out ìlú yìí ó jẹ́ kí n mọ̀ yìí pé a lè dá a lọ nígbà tí bàbá yìí ṣe àṣekù gbogbo èkó tí sílé calling pé ẹ wá bí àmọ̀ pé tiwa lẹ̀ ń ṣe ṣùgbọ́n gbàtà bá rí yín àkèrè yín gbàtà bá ní ìdí yín àkèrè yín create time for us àyíwá create time ó ti jẹ́ kí ìyá yìí dominate life àwọn ọmọ yẹn ó ti wá ọ̀rọ̀ burúkú sí wọn nù gẹ́gẹ́ bí obìnrin so kò fún àwọn ọmọ wọ̀nyí ní ààyè láti fẹ́ràn bàbá wọn ìyá náà àìbẹ̀wò ọlọ́run kò ti wá gbọ́ sí i ṣùgbọ́n bí tí gbèsè ayé délé ni fún bàbá yìí tó ṣẹlẹ̀ sí ò sí ṣẹ́gbà pẹ̀lú pẹ̀lú pẹ̀lú èjì pẹ̀lú èjì tán tí wàá wà yẹn. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìlú ìlú yìí ló ti ṣẹlẹ̀ I am sorry there are helpline it can come there are helplines tó lè kọ èmi ò mọ̀ ṣùgbọ́n there are helplines kó lọ sí community area speak to his GP speak to anybody tó bá open up fún ọ àwọn náà máa sọ bí tó lè sọ kò sí reason tó ṣe láti máa undergo ìrìlẹ̀ láàrin family because bully lélẹ̀ abuse lélẹ̀. Yeah. so there are lines ìkókó bó jẹ́ kọ́ ọlọ́run kúkú ṣe ó ti tó àwọn ọmọ méjì ọmọ kan gba doctorate degree ọmọ kan fẹ́ gba ìkọ́ ló ń study law yìí. èyí tó jẹ́ èbí èyí tó jẹ́ lọ́ọ̀ ló ṣe náà ni bàbá ló fọ́ tó bá wà bá létí ń sìn ni bàbá òun kó má ba kàrí àìjẹ́ lòun ò ṣe lọ́gùn síta kó má lọ wà nínú rẹ́kọ̀dì ẹ̀. ẹ ara ẹ náà nìyẹn ara àfẹ tí bàbá yẹn ní but unfortunately what i'm saying is that when you show when you care about people bó bá jọkọ náà ló kí apá ìyàwó àbí ìyàwó ló kí apá ọkọ bákan máa sọ fáwọn ọ̀rẹ́ àbí sọ fáwọn fámìlì let me know you care about me tó bá jẹ́ ìyàwó náà ló kí apá ọkọ let her know let your husband know you care about your husband téèyàn bá gbé sọ pé kọ́lọ́ọ̀ jẹ́rìí òun ó gbìyànjú kéèyàn náà máa jẹ́rìí ẹ̀. bẹ́ẹ̀ni nígbà tí o bá bí tó o fẹ́ bàbá yìí fẹ́ ra àwọn ọmọ yìí ṣùgbọ́n èmi kò dá fún ọ dá fún ọ o jẹ kó fi ìfẹ́ hàn sí wọn ìfẹ́ owó ìfẹ́ màtíríà ló fi hàn so kò jẹ́ káwọn ọmọ yìí mọ bàbá wọn dáadáa. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni broda wa ẹ ṣe gan ni. àmọ̀ràn mi tèmi máa gba bàbá mi ra helpline ìkó kọ́ ọ. sir. níbi tó ń ṣiṣẹ́ nílé ọlọ́run kúkú ṣe ọmọ náà ti yanrantí wọ́n ti gbà hmm? èyí tí ó gba lọ́ọ̀yà tùpọ̀ tó mọ bàbá gbá lóyún lọ́ọ̀ ká máa bá níjọ wájú ọlọ́run tiẹ̀ ti ṣe ó ti bó jẹ́ kọ́ta ní kí kálukú wáìfà ìwé ẹ̀. hold on hold on ok sir ẹ ṣe gan ni sir o. ìmọ̀ràn bí o. ẹ ṣe ok ok sir ok sir. àbá ni sọ last week àbá mo dá. bẹ́ẹ̀ni sir opinion opinion ti yín lẹ sọ opinion ti yín lẹ sọ opinion that oh, help oh, line people call police help every oh, way oh, go through don't go through ọ̀tàlẹ̀ ìkàlùkù fáìwé kọ́mọdọ́gbára wọlé níta àwọn olóbi burúkú ọmọ jáde jáde. ẹ ṣe gan ni sà salamu aleykum salamu aleykum gbogbo lé ṣe ẹ rí nọ́mbà yẹn ẹ má mind network yẹn òun ló ń já gbogbo ẹ̀ ló ń já ló ń mú gbogbo ẹ̀ wálẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀ o. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ ó dàbí pé nọ́mbà old number lélẹ́yìí o a ti fún yín ní nọ́mbà ẹ rí new number bọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ old number lélẹ́yìí a nílò mọ́. They are trying on the new number, but it's not going through. That's uh-huh. what Hey, let me hear what. Okay, ẹ ti pe new number yẹn kó tó di pé ẹ Mo ti pè ẹ tẹ́lẹ̀ tí o, I couldn't refuse o. Ẹ pé lọ́sàn-án, tẹ́bà tẹ́bà gbàgbé, mo ṣe mistake fi pè yín lọ́sàn-án, ẹ wá pè padà. Òun ni mo fi pè yín lọ́sàn-án tẹ́ fi padà yẹn yà mistake ni ó wà nù báàgì mi gbà ó yẹ ẹ má bínú àti bọ́lẹ́tì ń bá wa sọ̀rọ̀ láti France. ok láti France à ń gbọ́ yín o èwo lẹ fẹ́ bá wa dá sí ń bẹ̀ lẹ́ni o. ẹ wo ọ̀nà ọ̀bọ lọ́jọ́ ni kò ṣàánú àtọ́pìk tẹ bá gbọ́ lójoojúmọ́ yìí tẹ bá gbọ́ káyọ̀ láyà òun tún ní ti alẹ́ yìí. kọ́lọ́hún. ó rí káwọn láyà but yóò lè ti tẹ́ǹkọ́ máa sọ́ńdẹ̀ ju pé kí ọlọ́run ọ̀bọ lọ́jọ́ ni kò ṣàánú wa. àmín. ṣe rí gbogbo bí ayé ṣe lọ́sìn bí ọ̀rọ̀ àlùkùránì ó ní wàlẹ̀ hasri bóyá wà ní asco gbogbo ni ó mú gbogbo ọ̀ṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sì máa rí bí gbogbo ṣe ń rí and kí ọlọ́run bọ́ lóde òní kó kó ṣàánú wa lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi kàn mí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ a man of sixty seven years old eh, sixty sixty eh, seventy two seventy two yeah kí bàbá yìí náà kó nọpá kó nẹsẹ̀ ìfún tí ò bá tẹ̀ jẹ́ wọn mọ́ kó nífọ̀kànbalẹ̀ bí o bá mi ò pè. bẹ́ẹ̀ni my own advice is that tí ẹbí ọ̀rọ̀ táwọn dáàdi tọkọ tọkọ sọ lẹ́ẹ̀kan nígbèmí bá kọ̀ rí bẹ́ẹ̀ díẹ̀ nìyí tí mo lérò pé ó lè ṣe àwọn community kan wà tó tọ́ ní àárín UK láwọn program kan tá a máa wò lórí TV láwọn àtàtẹ̀ wà ń bínú tá a máa wò àwọn UK program kan wà ó lè seek advice láti bẹ̀rẹ̀ náà torí tí bá ní wà lẹ́mìí tèmi bó ṣe rí ni kì í ṣe sọ àdàbẹ̀ gba ẹni tó tún pè irú ọ̀rọ̀ tún ni ẹni sọ if it is for me for me ni mo sọ tiẹ̀ o my decision is that I will sell that house ilé má tà má tà dànù if I know láti lè ní má ta ilé yẹn for me i'm not go. mo fẹ́ ni ẹlẹ́dàgbàsẹ̀ mi sọ pé if it is for me nítorí èmi náà ti sọ̀rọ̀ mo fẹ́ ní similar issue lórí bẹ́ẹ̀ but wọ́n mo tó yẹ jẹ́ nìyẹn by lágbára náà máa pọ̀ mọ́ àádọ́ta ọdún àwọn ọmọ mi náà dẹ̀ wá ń bí èmi ò dúró sí ìbò tó mọ wá láti nàìjíríà nígbà míì náà kéèyàn ọmọ wá sílùú èkó àbí kéèyàn bímọ sílùú èkó i don't really understand what is going on bóyá èkó ni i don't know ṣe lè sọ but for me if it is for me màá ta ilé yẹn hmm, tí n bá ta ilé yẹn gbogbo wàhálà bàbá ẹ̀ láti ìgbà tó ti ń ṣe wàhálà tó ní kíyàwó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ sọ́lẹ̀ kan kọ́ńtà nìyẹn kọ́jọ ibo náà dàbí kọ́jọ awusa haúsá ó lè ó hard kẹ́ o ráwọn ìyàwó wọn kọ́ máa ṣiṣẹ́ ibo ó hard ìyàwó kọ́ máa ṣiṣẹ́ àwọn ọkọ take care everything so that is why wọ́n take one time kọ́ tó on marriage. kẹ máa wò árílì kẹgbẹ́ lè rọmọ ibo age of twenty kó fẹ́ yàwó or age of twenty five above àti ní ibo. yà yà yà nǹkan tán nǹkan tán sọ nǹkan tán sọ náà nìyẹn thirty kìíní kan náà làwọn máa rì yà yà ó tọ́ lẹ sọ thirty two bí thirty kìíní kan náà yà. so wọ́n máa ń tẹ̀kí táìmù wọn lọ máa ń gbé ìjọba pé tó bá ti máa máa rí àwọn làwọn fẹ́ káàdì gbogbo responsibility kò dàbí àwa Yorùbá dókítà bá pọn àwọn olè fọmọ lóyún tó bá ti fún lóyún ẹ ti jọ ń ló ti dìyàwó ẹ náà nìyẹn so jíjẹ mímu ìjọ tó bá ní ní ìjọ tó bá ní it's not like ibo ibo ò rí bẹ́ẹ̀ if they want to go to marriage they are ready to take care of everything so tí ọ̀rọ̀ bá wá rí báyìí bàbá yìí ní límítì ẹ̀bí tá a lè dá ìwò lóyìnbó náà tá a wà yìí náà kò pàmìtì wáyé pé all the time kí ọkọ àtìyàwó ó máa ṣiṣẹ́ èèyàn kan láti èèyàn kan láti step down fún èèyàn kan ni and now n tó bá lè mú bàbá láti step down fún ẹ tó lè carry along wípé kí ìyàwó step down kó máa ṣiṣẹ́ wọn máa take eh, responsibility wọn nígbà tó wá gbé bàbá ẹ ti ń take gbogbo responsibility ẹ láti about thirty something years títí fi sáà sìn. yà tán tán fi wá gba pension yà tí tán fi gba pension. wọ́n tó fi dípò gba pension nígbà tó máa gba pension kò sí wàhálà after gbà tó gba pension tán àtúnmí o tó bá pẹ́ ìyẹn náà wà online tó bá ń gbọ́ gbogbo ọ̀nà tó bá fi lè ta ilé yẹn kan ta ilé yẹn tó bá believe pé àwọn fẹ́ relocate padà lọ sí nàìjíríà but tó bá ní pé àwọn fẹ́ relocate lọ sí nàìjíríà mo mọ ti fẹ́ sọ láàrin ìbò tó bá believe pé àwọn ilé lábòsí mi ò pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn yorùbá that is tó bá ní believe àwọn ṣetán àti relocate lọ sí nàìjíríà. nǹkan tó ń sọ nǹkan tó nípa relocate lọ sí nàìjíríà yẹn tó ń fi mention ẹ̀ wípé àwọn ò kò sí nǹkan kan àwọn bí ẹmọ bí ìgbà tó jẹ́ pọ́n tiẹ̀ ti wò wípé kò sí nǹkan kan tí mo fẹ́ lọ ṣe yẹn nígbà tára sì le wípé kò sí nǹkan kan táwọn fẹ́ lọ ṣe bí ìgbà tó jẹ́ pé èèyàn tiẹ̀ mọ́lé mọ́ ní kinní kan nílé ọ̀hún ti ṣẹ́ mọ̀ gbogbo hundred percent wọn bíbá yìí ló wà. sista ṣe mọ̀ pé for the fact pé àwọn parents wọn náà parents wọn ní bàbá wọn ó pẹ̀lú wọn kò gẹ́gẹ́ bí according to bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn látilẹ̀ náà ló fi mú wọn ipe ọ̀rọ̀ nípa àwọn fẹ́ ṣe ọkàn sílé náà tó bá pé láti lọ́lé ló máa fún ló máa mú àwọn ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú tó ń talé ní UK gbogbo wa ta wà nínú ìbámu èyí tó ń talé tó bá lè talé wọn at least owó ta fi ń ra nílùú èbú ní estate yẹn fi ń kọ́ láfíríkà hmm, ihun tó bá múyàn tó two hundred and fifty thousand pounds or two three hundred thousand pounds ó ti owó yẹn tó bá padà tà á ibu tó ra ní kékeré lọ́tọ̀ fún ọmọ adágbé pé àwọn fẹ́ gbé pẹ̀lú ọmọ he can stay on ẹni tí ò bímọ ó ń gbáyé ẹni tí ò ṣe rí ọlọ́pàá lójú òní kó ṣàlù àwọn òkú tó wà dáǹsì àti àwọn obìnrin tó wà ń ta èmi gan náà ti sọ̀rọ̀ mo ní mo fẹ́ ní similar day bẹ́ẹ̀ lára lọ́pọ̀ nǹkan mi tí mo mú dé lóyìnbó tí mo gbà ó dáa kí a máa jẹ ìwọ̀ ọ̀pọ̀ náà máa bọ̀ bí atẹ́ni kí ni wọ́n atẹ́ni kí ni wọ́n máa dé bí wọ́n máa fẹ́ yàwá bí gbà they can do and undo. I quickly let them go if you want to go you go to wherever you believe you want to go ẹ máa lọ gbogbo tó bá bẹ lọ jẹ lọ ṣe but I don't want problem for myself. ẹni tí òbí mọ ń gbáyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so ẹni tí òbí mọ ó ń gbáyé so kó bàbá yẹn tó bá believe tó bóyá pé kí púpọ̀ ní ọmọ mi ìtọ́jú ọmọ ọkọ ìwọ ọmọ àlejò ọlọ́wọ́ sí. bẹ́ẹ̀ni. and kò dẹ̀ sí nǹkan méjì tó máa ń fà á àwọn obìnrin wọn máa ń poison heart àwọn ọmọ wọn sí àwọn ọkọ wọn and in the same time àwọn ọmọ yìí náà ti gbàgbé nípa náà ṣe ń padà bọ̀ wá lọ́kọ èyí tó bá jẹ́ òbí náà ti gbà wípé àwọn náà èyí tó bá jẹ́ ọkùnrin wọn ti gbà wípé níyàwó. òótọ́ òótọ́ yà òótọ́ lẹ yà yà òótọ́ lẹ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ọ̀kọ́mà gbogbo tó tàbí bá ṣe ẹ̀sùn ẹ̀ náà ṣe ń bọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni. máa ń poison heart àwọn obìnrin ni kí ọlọ́run bá lọ́jọ́ ìdókòwò bá wa kó sí wọn nú. if there is any little misunderstanding láàárín ọkọ àtìyàwó there is a thing tí yàn ṣe lè iron ẹ̀ out wẹ́ pé mo ṣe pé ibi ẹ kí ọ máa poison heart àwọn ọmọ kẹ máa kẹ máa poison heart àwọn ọmọ yẹn sí bàbá wọn unlike irú àwọn tẹ̀mí sọ ìyàwó wa nàìjíríà of which part wa mọ́ for over about fifteen about twenty years náà láti fẹ́ra wa mọ́ nítorí ọmọ kejì tó bí fún mi ti pọ̀ mọ́ pọ̀ ọdún àtòjọ ìfẹ́ ẹgbẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi poison ló máa poison máa dà ọmọ yìí kò sí ẹni tí mo gbé sílé sẹ́ńtìmì àtẹ̀jọ́ ń gbénu lé ọ̀fun ìṣòro kó rí bẹ́ẹ̀. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ọlọ́run á tọ́ wa sọ́nà ọlọ́run á gbàdúrà wa. Hmm. ẹ ṣe gan ni brother salamu aleykum warahmatulahi wabarakatuh. Hey sàrámà lẹ́kùn gbogbo lé ẹgbọ́n nǹkan tí àwọn àwọn brother wa tán sọ àmọ̀ràn tán gba àwọn dádì wa oníkálukú náà mú opinion tiẹ̀ wá ni àwọn brọ́dà wa yìí sọ wípé tábà rẹni tán ìfẹ́ pé a sì lè gba bí ẹyọ kan tàbí méjì sí o wípé tó bá jẹ́ páwọn ni o àwọn làwọn sọ o tó bá já wọn ni o àwọn làwọn tó bá já wọn ni o àwọn máa ta ilé yẹn ni kó ní kálukú kó kó tó bá tẹ̀jẹ́ kékeré làwọn lọ rà ojú òní máa rírìkìrì ju èyí tó jẹ́ pé wọ́n ìwà nínú jẹ́ mọ́ pé nǹkan tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé a ní kinní lójú jura wa lọ a ní àánú lójú jura wa lọ nǹkan tó tún ṣẹlẹ̀ tún nìyẹn ọlọ́run. Eh, ọlọ́run ò tún wá dá wa dọ́gba náà ọlọ́run ò dá wa dọ́gba rárá mi ò mọ nǹkan tó ṣe láyẹn o tẹ́ bá ìfẹ́ pé tẹ́ bá ní old number lọ́wọ́ ẹ lè pè sí old number tí new number yẹn ò bá lọ ẹ lè pè sí old number yẹn ẹ dẹ̀ lè pè sí new number tí ó wà lórí line nísìn ẹ lè pè sí each one of them ṣá you know irú ìyẹn sìn ó depend tó bá jẹ́ pé ọkùnrin mi wà ọkùn ẹ̀ o kò yàtọ̀ sóbìnrin ṣẹ́mu ẹ póbìnrin gbà mí ara wa ò obìnrin mi wà ara ọkàn wa ò le tó tọkùnrin bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin míì náà wà nìyẹn tó jẹ́ pé ọ lójú àánú ojú àánú wọn pọ̀ kò yẹ yín sọ yìí lè máa wò ó ẹ bóyá ó máa change bóyá ó máa yí padà bóyá ṣẹ̀mọ̀ bọ̀ aláwọ̀ alam àwọn brọ́dà wa méjèèjì tán sọ̀rọ̀ ń sìn àwọn fi opinion tiwọn sílẹ̀ ni ò wípé wẹ́ẹ́ salamu aleykum. àwọn aleykum salam. ẹ ra ibolẹ tí ń pè wá ibolẹ tí ń bá wa sọ̀rọ̀ o. hello ẹ kalẹ́ o. salamu aleykum sa o. wa aleykum salam àti Kwara State láti ń pè ní Nàìjíríà o. ok sa o salamu aleykum ẹ káàbọ̀ sórí ètò náà ẹ ṣé gan ni o. ibolẹ fẹ́ bá wa dá. ọmọ ẹ̀gbá létí. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà nǹkan táwọn arí sí ni pé àkọ́kọ́ náà kí gbogbo eléyìí kó lọ kọ́ gbogbo àwọn ọkùnrin tí à ń lọ sájò kó lọ kọ́ wa lọ́gbọ́n wípé ẹni tó bá sọ lẹ́nu ó ti sọ àpò ìyàkọ́ bàbá yẹn pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó bí tí kò mú wọn wálé tóun náà ò ṣe nǹkan kan sílé ẹ̀yẹn worúkọ tó lọ gbẹ̀yìn ẹ̀ níṣìí tó di pọ́ wọn wá gba létí tí ò níbi tó fẹ́ lọ àgbá ìtawà lè fún wọn ni wípé ṣé wà pẹ̀lú wa. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà gbogbo oníṣẹ́ ń gbọ́ wọn oníṣẹ́ ń gbọ́ àwọn o àti nàìjà kwara state náà làwọn ti ń bá wa sọ̀rọ̀ ṣé ń gbọ́ wọn o wọ́n ń gbọ́ yín sà. àgbá ìtawà lè fún bàbá yẹn òun ni wípé kó ta ilé yẹn tó bá ta ilé yẹn tó bá mọ̀ pọ̀ ńlá wọn lójú kó gẹ̀ẹ́sì nǹkan ilé kékeré fún wọn tó bá máa padà sílé kó padà sílé kó wá bẹ̀rẹ̀ kó wá kó wá kó wá renovate rẹ̀ sílé kó wá nǹkankan tó wọ́n máa ṣe níwọ̀nba tó wọ́n máa jókòó tì ilé kékeré kan ló máa kọ́ tó máa láìpẹ́ ni báwọn yẹn náà ló fẹ́ settle down sí ni bọ̀ kò lè continue wà nínú ilé yẹn kí bàlójẹ́ ọkùn ẹ̀ kó kúrò ó kàn máa fúnra ẹ̀ lápá tẹ́ńsọ̀n ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àjẹ́ńdọ̀ gidi wọn á kàn dán ọ̀pọ̀ ẹ̀ sílẹ̀ ni so kò sí nǹkan tó fẹ́ ṣe ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ náà ìyàwó ti poison mind wọn mọ àti pọ́ ọmọ gan tọ́mọ bá jọ́ ọmọ ọkọ ni kò yẹ kọ́ ọmọ gbé bá bàbá ẹ̀ létí for what reason tó máa gbá bàbá ẹ̀ létí kí ni bàbá ẹ̀ bá ṣe bàbá tó bí sáyé tó na bàbá ẹ̀ ó ti dandan ọmọ máa nà òun náà ó ti di dandan àgbò àpò ìyá ni yorùbá náà ti sọ pé ẹ tàbí ó dà pọn náà fàgbọ ẹni tó bá fi kinní kan kọ sókè ó fàpò ìyá kan. ṣùgbọ́n eléyìí kó kọ́ gbogbo àwa tí ajọ́kùnrin tá à ń lọ ṣáájú kò sí bájò ṣe lè tòótọ́ ilé ló yẹ ká wá ó yẹ kọkùnrin lájẹṣẹ́kù sílé bàbá ẹ̀ ilé làbọ̀sùn ni oko táwọn bàbá bàbá wa ń pa lówe òun ló ṣẹlẹ̀ sí bàbá yẹn ilé làbọ̀sùn ni oko bí wọn bá pẹ́ lájú bó ti wọlé pẹ́ tó ó dandan kó padà wá sílé tó bá yẹ pé bàbá yẹn níṣẹ́ ó nílé nílé ó jẹ ní bísínẹ́sì kan àbí nǹkan kan one or two things nílé á lè padà wá sílé bọ̀ níṣì kò níbi kankan tó fẹ́ dé sí òun gan fẹ́ lè má dálé mọ̀ mọ́ báwo ni fẹ́ ṣe nígbà tó ọmọ kéré kò try láti sọ pé kò tiẹ̀ mú wọn wá pé wọ́n ní mid time ní school ní wọ́n ní holiday kò try kò tiẹ̀ sọ pé kò tiẹ̀ introduce wọn wá sí nàìjíríà kò try anything kó dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ rú tó ń ṣẹlẹ̀ yìí ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó wà nínú alájùbá yẹn tó ń ṣẹlẹ̀ sí wọn sọ ọlọ́run adékélé yìí náà kó tó pọ́ gbogbo wa náà lọ́gbọ́n àdúrà bàbá yìí ìgbàgbọ́ ẹ̀ tó fi dúró tì wọ́n ọlọ́run ní pé kó já sásán ọlọ́run àkóyọ kó nínú ìṣòro tó wà yìí àmọ́ advice wa ni wípé òòpù tó ní náà nílé tó wà lọ́wọ́ wọn yẹn the best thing kó tó di pé bóyá wọn á tẹ̀sán wọn á change will àbí wọn á change everything mọ́ lọ́wọ́ kó tètè gbégbèsè láti ta ilé yẹn ní tó bá fẹ́ fún wọn tó fẹ́ fi ṣàánú wọn gẹ́gẹ́ bí òbí kó ṣàánú wọn kó tẹ̀wọ̀n kó ṣe máa fẹ́ tó dáná ẹ ṣé gan ni sir ọlọ́run á gbàdúrà sir god bless you sir salamu aleykum sir. sísá wa tán pè wọlé ó dàbí pé ó já ni o tẹ bá ẹ lè try láti pè wọlé padà again ẹ wò Allah subhanahu wa ta'ala àgbàdúrà wa fi wá lọ́kàn balẹ̀ ṣẹ́ra àwọn nǹkan míì gbà mí báyìí tó bá ṣẹlẹ̀ tàbí téèyàn bá gbọ́ ìyẹn á dàbí pé bóyá tàbí èèyàn tàbí èèyàn ń wo fíìmù ni kéèyàn tó wá máa wò ípa jẹ́ kí n lajú sáyè o fíìmù reality ló ń sọ yìí àṣé gbogbo. salamu aleykum salamu aleykum. wa aleykum salam wa aleykum salam à ń gbọ́ yín mà. salamu aleykum ṣọ́tọ̀ ah, yín ló ti ja ni a ń gbọ́ yín à ń gbọ́ yín mà salamu aleykum salamu aleykum láì méjì wá ń já papọ̀ báyìí o eh, àwọn sísá ìdẹ́rì ó yìí wà lórí kinní ó ti já ń Salaam alaikum. Salaam alaikum. Ó dàbí pé láìní ẹni látọ̀dọ̀ yín sísá àgbọ̀ yìí o. Ẹ má pè sórí nọ́mbà tá a fi ń ṣe ṣó yìí o please. Ẹ má pè sórí nọ́mbà tá a fi ń ṣe ṣó o. Ẹni tó bá ń pè ẹ má pè sórí nọ́mbà tá a fi ń sọ̀rọ̀ yìí o. Brothers please. Ẹ má pè sórí nọ́mbà tá a fi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí o please salamu alaikum salamu alaikum. salamu alaikum ẹ kalẹ ma. ẹ wọ́n kalẹ o ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀ god bless you my sister. amen sir amen ma láti france láti bá yín sọ̀rọ̀ ma. ok ma. ẹ sàn. èwo lẹ fẹ́ bá wa dá síbẹ̀ o. ṣe rọrọ ta ìsọlálẹ ti ṣe dóbìnrin ara mi bùn aṣọ fún dáàdi yẹn mi ò mọ̀ wọ́n rí but ó touch heart mi gan. àwọn ọmọ yìí torí wọn. Hello? à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín mà à ń gbọ́ yín. àwọn ọmọ tó ń sọ yìí torí wọn ni bàbá ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n tàbá àwọn pẹ́rẹ́ǹtì kan wà tí ẹ pé wọn ò tiẹ̀ bìkítà sọmọ rárá kò sí kí bàbá yẹn ò ṣe lè tí yẹ kí bàbá yẹn ò ní táìmù fún wọn kò yẹ kó ṣíwọ́ sókè ìgbà bàbá yẹn lọ dádì wọn kò yẹ rárá rárá kò sí nǹkan tí bàbá yẹn lè ṣe òun àti ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀ ọmọ ni àwọn. ìyàwó gan wà ń bẹ̀ ìyàwó gan wà ń bẹ̀ ìgbà tí tó ń fọ́ bàbá létí kò tiẹ̀ yẹ káwọn ọmọ yẹn dá sí rárá ìwọ tó sọ pé o lọ́lẹ̀wé o kà ọdún náà yorùbá máa ń sọ wá ní mo mọ máa ṣe ń pò mí. èèyàn kàwé kò ní kó kagbọ́n orí èèyàn kàwé kò ní kó kagbọ́n orí. ìwọ díndín lọ́ọ̀yà hmm. ju gbogbo ẹ̀ lọ ìyẹn ti lọ ná bọ̀dì kan tó wá tó ń tọ̀jì láti mi dunu gbogbo ẹ̀dẹ̀ sọ bàbá yẹn ń wọ mọ́tò láti ibì kan síbì kan nínú ilé ẹ̀ tó fowó ara ẹ̀ kọ́ owó ara ẹ̀ rà ó bọ́dọ̀ ẹ̀bẹ̀ ṣe kọ́lọ́ ń dáríjì mi o obìnrin nìyàwó wọn yóò obìnrin lèmi tí ń sọ̀rọ̀ yìí náà mi fẹ́ kọ́ nígbàgbọ́ pé kò parí fún wọn gbogbo tó ń ṣẹlẹ̀ kò tí ì sí ẹ̀ǹdì ń bẹ̀ kò parí fún wọn ọ̀ọ́nì kankan lè yẹ bí àwọn dájì kan tó ti sọ̀rọ̀ síwájú àti àwọn àwọn bíi dádì mi àwọn bíi méjì tó ti sọ àwọn dádì méjì kan tó ti sọ̀rọ̀ àwọn ọkùnrin méjì kan sọ̀rọ̀ síwájú. bẹ́ẹ̀ni. èmi máa fẹ́ mú àbá wọn díẹ̀ kọ́ ta lé dànù kọ́ fi owó wọn jẹun kọ́ jẹun tó dáa kọ́ wọṣọ tó dáa ìkọ́ ti di lọ́ọ̀yà kan ti di dọ́kọ̀ ọ́ ti tójú bọ́. bẹ́ẹ̀ni. ó ní kọ́tẹ́ yẹn bá jẹlẹ yẹn máa gbé fò àǹtí mi. bẹ́ẹ̀ni. ó jẹ nǹkan tó wọ̀n kọ́ ta lé wọn bàtà tó bá wọ̀n nìkan wọ̀ ètò tó wọ̀n nírọ̀lẹ́ kọ́ jẹ̀ ń ẹ̀. owó tó bá kù kọ́kùnrin fún àwọn aláìní ọmọ aláìní bàbá torí lójú ẹ̀mí wọn ló ń ṣe báyìí sí wọn. bẹ́ẹ̀ni. so Ọlọ́run túbọ̀ lọ Ọlọ́run túbọ̀ lọ rẹ̀ mí wọn. àmín. tó bá dá gbì àbọ́lọ́jọ́ dé ọ̀ ní wojú wọn. bẹ́ẹ̀ni. torí ọ̀tá wọn ni so ọmọ ní ajé ò bá jò pọ̀ ọ̀tá so ọ̀ ní kó jẹun kó tó wù wọ́n kó bó sí ìbí tí wọ́n máa jọ ọbẹ̀ sí the best shop tó bá wà ní UK bó jẹ́ native lọ́fẹ́ wọ̀ kọ́ wọ̀ ọ́ bó jẹ́ English lọ́fẹ́ wọ̀ kọ́ wọ̀ complete ọ̀ lè máa wọ mọ́tò láti nìkan síbì kan níyàwó tí ẹ pé ọ́ ìjọ rẹ̀ ló pe ke ni mo tẹ̀ fẹ́ rí kan tí bàbá yẹn tiẹ̀ ṣe ókè ọ̀fọ́yàwó mi. ọjọ́ ọjọ́ ọbẹ̀rẹ̀ ọjọ́ bẹ̀rẹ̀ ló peke o ọ mu wá ni ọ lọ mu láti ìlú ọ lọ mu bí ìgbà téèyàn lọ mu látàbúlé bẹ́ẹ̀ ni dádì yóò ti bímọ kọkọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyàwó náà ti bímọ kọkọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni àwọn ọmọ méjì tó ìjọ bí náà nìyẹn bẹ́ẹ̀ni. so àwọn àwọn obìnrin eh, bíi àṣà dádì wa ọkọ mi máa sọ pé ó dà pé irun ta máa ń rán mórí yẹn kò jẹ́ kí ó máa ń sábà kọ́ba pé bóyá tó dẹ̀ là ṣe ń ni àbí ó máa ń sọ̀rọ̀ yẹn bákan kò yẹ kó rí bẹ́ẹ̀ kó tẹ́ ṣe lójú ẹ̀mí ìyá yẹn ló yẹ kí ẹni yẹn ṣíwọ́ sókè èmi náà mú àbá àwọn dádì méjì yàrá pé kọ́ta lè yẹ. ẹ ṣe gan ni ẹ ṣe. kọ́kọ́ lọ sí èkó yìí kí wọ́n máa bọ́ mo níyà àwọn ọmọ àwọn mọ́dálẹ́sì kọ́ fún wọn kọ́lọ́ra lé èkó kọ́ máa gbé kọ́lọ́ra lé estate. ẹ ṣe gan ẹ ṣe gan sísè ẹ ṣe gan ni ah, mi ò mọ nǹkan tó ń ṣe mi ò mọ nǹkan tó ń ṣe the other line yìí ó kàn ń já ni o gbogbo kóòtù ń wọrí ẹ̀ kàn ń já ni o ẹ lè try new number yẹn gbà yẹn o mi mọ nǹkan tó ń ṣe mi ò mọ nǹkan tó ń ṣe um, mi ò mọ nǹkan tó ń ṣe nọ́mbà yẹn ẹ pé ẹ pé new number Salaam aleykum Salaam aleykum. Salaam salamu aleykum. salamu aleykum. Oh. a ti ń gbọ́ yín sìn. bóyá ó dàbí pé ó dàbí pé whatsapp lálẹ́ yìí ó gẹ́tà síbi gan ni ó ń fún wa ní wàhálà. a ti ń gbọ́ yín a ti ń gbọ́ yín báyìí a ń gbọ́ yín báyìí ẹ jọ kọ́là ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ náà kẹtó ẹ má pè dé ọ̀dà nọmba sí mi ò ní àní gbé méjì papọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn sísá wa fẹ́ bá wa sọ salamu aleykum sísá ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀ o. wàlẹ́kùn sàlámù rahmatulahi barakat island láti sọ. àti àti island nìyẹn sàlámù alẹ́kùn ẹ ṣe gan-an nìyẹn kàbọ̀ sórí ètò yìí náà ètò wa ètò yín ewé lẹ fẹ́ bá a dá sílé ni mà. àbí mà dààmú ní sórí alẹ́ yìí ó lágbára ó wà touching. Ah, ẹ wo ó wà touching gan Eh, bọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ṣe rí ọlọ́run má jẹ́ kí a bí ọmọ tọ́nà wa fi wọ́n ṣe ọ̀tá wa ọlọ́run má dẹ̀ fún wa ní ìyàwó àbọ̀kọ tó má ṣe ọ̀tá fún wa torí ìyàwó wọn yìí tó bá jẹ́ pé ṣe rí bìkọ́sọ́ ọlọ́run ní káwá ohun gbogbo dájú náà àmọ́ àsínbẹ̀ ẹjọ́ tí wọ́n rò fún ẹ̀yìn ni tó bá jẹ́ pé ṣe rí nìyẹn ọlọ́run má fún wa ní ìyàwó bí ọ̀tá wa because kò kí ń ṣe irú èjì tí bàbá yìí wà ló yẹ kó máa go through gbogbo nǹkan tó ń go through yìí because tá a bá tẹ̀ ń sọ̀rọ̀ pé bí a kọ́ lọ relocate tàbí kọ́ relocate ta ló fẹ́ ti kí wọn láfíríkà pé àwọn tún ní medical issue wa àmọ́ áfíríkà ló ń ṣeré tó easy síbi tó ti lọ́mọ. sísà sísà ya nǹkan tẹ́ sọ yẹn eh, sísà ẹ má bínú pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn àwọn ní medical issue ṣe mọ̀ pé eh, hospital náà lọ ní kan á gbà wọn lọ kòtò ẹ̀ta ló fẹ́ wà ní ó lójú ẹni tó wà ní seventy something tí ò ní medical issue. ọlọ́run ajẹ́ kó dáa fún yàrá máa ní property sí Africa kò tó bá ti ń dojú orí bá ti ń lọ sí ìkọ́ tó yàn tó lọ ní medical kò sọ́mọ kò sí family ká ló fẹ́ tẹ̀kì èèyàn láfíríkà so ibi ah, àbí mi ò yẹ ń gbọ́ mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín mo ó dàbí pọ́ńgbọ́ ṣé ẹ̀ ń gbọ́ wọn ó ní ṣé ẹ̀ ń gbọ́ wọn gbogbo lé ó dàbí pọ́ńgbọ́ yín ó dàbẹ̀. so mo fi táwọn bí àwọn dájú wa bíi mélòó kan tó ti pè mo láìpẹ́ gbogbo àbá tó ń wá tó bá jẹ́ pé ní àwọn especially there's one bàbá mi kan tó pè ń bẹ̀ tó sọ nípa àwọn services wọn kò lè wà nínú ilé kọ́ máa búlì wọn ọjọ́ orí wọn yìí wọn ó ti ṣiṣẹ́ wọn ti dààmú wọn ní láti wá fi depression lórógbó tó kù nínú láìfò wọn age of seventy two years. Yeah eh? tó bá lọ́wọ́ services tó bá jẹ́ pé máa tálé yìí náà ní kọ́ńtà kọ́ lọ́wọ́ bójá wọn bó gálò yàrá abroad làwọn ayé mẹ́rin abroad pè ẹ tó gbọ́ ẹyẹ bó ṣe rí ṣe rí gbogbo ibi táyé lọ ń sìn sísítà mi orí ọ̀rọ̀ náà ni èmi fẹ́ padà sí ṣó ti yẹn mà ṣe rí àwọn tó kọ́ ọ wá láti nàìjíríà náà ń sọ bó ṣe débi báyìí bó ṣe ń yẹ oríṣiríṣi bíbá yìí náà la wà àwọn tó bí síbí gan àwọn bí wọn sí mi wọn bóyá ìgbàlàyé mi mà. à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́. àwọn tó bí síbí gan náà wọ́n ya ọgbọ́n tó bá máa yà kó kò dẹ̀ sí nǹkan méjì kò dẹ̀ sí nǹkan méjì tó ń fa gbogbo àwọn wàhálà láyé tá a wà ṣé bí gbogbo àwọn èèyàn tó di nǹkan tó gbé wọn gbé gbogbo àwọn òbí wọn sórí tó ń tẹ́kẹ̀ ẹ wọn ṣé bí èèyàn náà ló bí wọn bọ̀ kòtà ò tí dàrú bọ́ àyáyé kọ̀ǹpútà tá a wà yìí gbogbo nǹkan ti dàrú. Hmm. ṣé n tẹ́lẹ̀ máa fọ̀rọ̀ mi sí ni pé gbogbo afẹ́ ṣiṣẹ́ afẹ́ ṣe wàhálà kọ́mọ lọ di dókítà kọ́mọ gba dìgírì ẹjọ́ ìyá ọ̀nà ọlọ́run ẹ ká kọ́ wọn lẹ́sìn ẹ jẹ́ ká kọ́ wọn lẹ́sìn káwọn ọmọ wa lọ lé kí wọ́n ká fọ̀rọ̀ ọlọ́run gbọ́ wọn ọmọ bàbá fọ̀rọ̀ ọlọ́run gbọ́ tí mò ń àti tákù àìtù wà rẹ̀ kó lè bá bàbá ẹ̀ létí. bẹ́ẹ̀ni. wọ́n kọ́ wọn ní dókítà wọ́n kọ́ wọn ní bẹ̀rù ọlọ́run níbi dókítàrẹ́tì tó ń gbà àti gbogbo nǹkan tó ń dà kó kí ṣe ẹni àwọn la jẹ́ ọgọ́ níbi wá sustainant ayé ni kákan fi maintain and ni bọ́tà bá ti kọ́ ọmọ àwọn abroad àwọn ọmọ wọn ò lè lọ rí kí wọ́n máa jẹ́ mùsùlùmí o bí yìí kò practice Islam mi mọ̀ bóyá láyé mi yé yín mà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òbí mi kò practice Islam àwọn ọmọ wa bọ̀wọ̀ kọ́kọ́ nípa Islam ìwé ọ̀kúrọ̀ ní everything tí wà nínú ẹ̀ kò sí ẹni tó máa gbèsè sójú ọ̀nà ọlọ́run tí wọ́n máa ṣe ọmọ bàbá bẹ́ẹ̀ létí ọlọ́run àlàkà wa níta kọ́ tó wà nínú ọkùnrin àti gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ bọ̀wọ̀ fún àwọn òbí ẹ̀ tí wọ́n ní ìtìkùn tó wá gbọ́dájú bíkan àṣìṣàn níbi tó fẹ́ràn ọmọ wa lọ sílé kéwú wọ́n ṣàṣe máa lọ ṣe dọ́tọ̀ wọ́n ṣe fẹ́ gbá bọ́ọ̀lù tó fẹ́ di Ronaldo àti Messi òun là ń bọ́ káàkiri òun dé kọ́ ní priority hmm. because tí àbámójútó afẹsẹ̀ wọn tí ó jí ọ̀nà ẹ̀sìn bó ṣe máa máa dalé léyìn ọlọ́run má di pé tó bá yẹ ká wá sí mi máa bẹ̀rẹ̀ sí máa fún wa ní problem. kò dé kí ṣe pé kánú wọn lọ́lé kéwì yìí nìkan ká tún fi àdúrà sí ìpàṣẹ àìmọye ọmọ tó tún bí sílẹ̀ ẹ̀sìn kan tó tún yàtọ̀ wọ ara ẹ̀. bẹ́ẹ̀ni but ká jẹ́ kọ́ kò kí n ṣe gbogbo afẹ́ lọ ṣiṣẹ́ kọ́ lọ di dókítà yìí kọ́ lọ di ẹnjìníà kọ́ ní kókó bọ̀tí tó ní tó ní relocation fún bàbá yẹn ní àbọ̀ ọmọdé tèmi èmi rò pé relocate ti lè béèrè wọn lọ́jọ́ orí wọn yìí ẹni wọn fi sílé wọn níyà bóyá wọn ti bú ẹ̀wọ̀n kíṣẹ́ tó máa ń lọlé tó ló fẹ́ lọ kí ẹ̀ fún wọn ní èjì wọn yìí kọ́mọ̀ lọ fi depression lórí ayé wọn tó kù hmm. tíyàwó ìbá ti di nǹkan tó wọ bó bóyá òun fẹ́ pa wọ́n kọ́ lè jogún mortgage wọn tó ti sanwó tán ẹ̀ nìyí ó get rid of the mortgage kọ́ lọ wáyà kékeré wọ́n ti bandage tó ti ń gba pension ẹjọ́ bá wàá tẹ́kẹ̀ wọn bìkọ́ kò sẹ́ni tó máa tẹ́kẹ̀ wọn ní nàìjíríà yẹn ebi kan wọn lọ pa wọn kú síbẹ̀ ni àwọn ọmọ olóde ti yàyà kuyà ọwọ́ àbíbá ọmọ ti yàyà kuyà lójú ayé wọn tó lè gbá bàbá ẹ̀ létí wọn ló fẹ́ kẹ́ fún wọn níbẹ̀ yẹn ọlọ wáyàrá kan kọ́ live life wọn tó kù kọ́ gbàgbé àwọn ọmọ ibi tó kúkú bá dé ìfáwọn ìjọba máa tọ́ wọn ìlú òyìnbó làwà ẹ̀ má jẹ́ kó pa àwọn wọn fẹ́ pa wọn ni kó lè jogún lé yẹn so kó má firú mi yẹn sílẹ̀ but just advice tèmi bí ọmọ délé ara mi bí ṣe wà yìí kọ́ jẹ́ kọ́ ọmọ lọ kéwú owó lé kéwú lè wọ́n ṣùgbọ́n àgbowó yìí lọ sọ̀rùn káwọn ọmọ wa máa lọ kéwú hmm. àwa tá a jóbi gan ká ṣèsìn táwọn ọmọ gan rọ ẹ̀sìn lára wa kọ́ tẹ̀lé ìpàṣẹ tá à ń tọ̀ kó má jẹ́ pé àwa kò lẹ́sìn àkékírun àní mọ́nì àmọ́ kọ́kọ́ àtẹ̀lá àkùrán báwo gbogbo làwọn ọmọ kò ṣe ní yapa ń da ọgbà yìí tá a wà ń sìn àti Nàìjíríà àti gbogbo ọgbà kí lè ló fà á torí pé àtẹ̀lé súnmọ́ àtẹ̀lé Quran olùfọ́típò wàhálà ìfi ìṣẹ̀lẹ̀ kò sí kankan bí tẹkinọ́lọ́jì ju bẹ́ẹ̀ lọ tá a bá ti fi ẹsẹ̀ àwọn ọmọ wa sórí ọ̀nà ẹ̀sìn tó bá ṣe rántí báyìí wọ́n á máa withdraw back ni wọ́n á máa withdraw back ni so advice ti tèmi lálẹ́ yìí nìyẹn àwa mùsùlùmí ẹ jẹ́ ká fún àwọn ọmọ wa sójú ọ̀nà ẹ̀sìn káwọn ọmọ ìpọ́nmọ́ lọ di wàhálà fún wa lọ́jọ́ ọ̀la so bàbá ìhùn gbàdúrà bàánú kó bá mi kó bá mi rá láàánú dìde sun because mm. ìyàwó àtọmọ wọn ti di ọ̀tá wọn báyìí kò síyàn nínú ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ pa wọn ní so kọ́ tètè get out kó n bẹ́ẹ̀ kọ́ máa pa wọn kọ́ lọ wáyà ara kan kọ́ wà bẹ́ẹ̀ ìjọba máa ti kẹ́ wọn yóò la wáyé kọ́ máa lọ fìyà jẹra wọn ní nàìjíríà kọ́ máa lọ fi ibi para wọn so before ọkọ́lá mi ní chance ma so jẹ́ bó ṣe jẹ́ kọ́ máa hàn ní láti para wọn ẹ sọ fún wọn àwọn services wà ń bẹ̀ yẹn kọ́ máa ọ máa set wọn kọ́ dá wà láàyè wọn kọ́ ta lé àwọn náà nílé wọn kọ́ ta lé wọn dànù wọn lè pa so àwọn ọmọ tó bá di lọ́yà kó lọ ṣe tó bá fẹ́ ṣe kó go ahead so ó jẹ́ bíi ti tèmi bọ̀ islam ká fojú àwọn ọmọ wa sójú ọ̀nà islam àwọn òbí náà ká ṣe islam ká ṣe sin wa so ká mú tọ̀rọ̀ náà gbọ́ ká gbàgbé nípa ẹnjìníà lọ́yà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ ni nǹkan ni kókó so salamu aleykum. wa aleykum salam aramotila barakatu ó dàbí pé whatsapp fúnra rẹ̀ ló ní problem lálẹ́ yìí àwọn àwọn calls yẹn fóònù méjìlá ní níwájú ń sìn bọ̀ tó máa ń wọlé báyìí otu tún ti já o bó ṣe ń wọlé báyìí mi ò mọ kí ló ń ṣẹlẹ̀ lálẹ́ ó dàbí pé orí whatsapp yẹn gangan ló ní ló ní problem lálẹ́ yìí salamu aleykum. maaleykum salaam ẹ̀ka alẹ́ mo ti pè wọlé lẹ́ẹ̀kan mo ti pè wọlé lẹ́ẹ̀kejì. ok sir ok sir. ṣé ń gbọ́rọ̀ mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. àwọn kan mú àbá wá. kankan lọ nàìjíríà o. no no ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ sá no ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ another caller ló sọ bẹ́ẹ̀ no another caller ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin kọ́. ẹni tó jẹ́ young person i'm in my forties now the moment tó bá ti mọ̀ yìí kó gbówó dé ẹ̀bí ayé ẹ̀ka bó ṣe máa jẹ́ ẹ̀rùn náà máa wá pèlè ń ta sí bàbá seventy two níbo ni kò ti bẹ̀rẹ̀ ṣé ká ní kó lọ fẹ́yàwó ni àbí kó lọ fa tó ṣàṣírí ẹ̀ fún ẹ̀gbọ́n kan àbí fámìlì kan kọ́ wá rí i pé àwọn kówó dé àkọ́mọgbọ́ pókú lójijì ìmọ̀ràn tẹ́mi lè gbà ní pé tó bá ti fẹ́ gbé gbèsè bó fẹ́ ta lé kó ti rẹ́dì láti kú òun lé because ọlọ́run tú àṣírí ó fẹ́ kó rí ojú ayé ẹ̀ kó tó kú ni tí ò bá tètè rí báyìí àwọn ọmọ yìí àti ìyàwó yìí náà there are a lot of meetings going on behind him tí ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́kọ̀ọ́bí léyìí ó fi hàn án ni ọmọ tó lè gbá bàbá ẹ̀ létí wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́kọ̀ fi sáǹpù wọn ni tí ò bá tètè gbé gbèsè àwọn náà máa pa gbẹ̀yìn so basically what i'm trying ni péjọ tó bá ti decide bó fẹ́ ta torí wọ́n láti wá value lé àwọn estate agent àwa wọlé tó bá ti gbé gbèsè kó ti rẹ́dì láti kúrò mbẹ̀ because tó bá wà nínú ilé yẹn tó bá wá bá lùlé wà láyé ikú ẹ̀ lẹ́ máa gbọ́ lójijì ọmọ apá ni. so ìmọ̀ràn tèmi ní pé hmm. kó dúró nílùú yìí á rí help nílùú yìí community service wà tó jẹ́ pé wọ́n máa èèyàn bá sọ̀rọ̀ wọ́n máa jáde they will go on trip and they máa gbé ní home wọ́n máa dẹ̀ ti rí i pé ó lówó lákàùnt you have a good home. tó jẹ́ pé òun náà lè máa jáde a lè máa lọ sí àwọn àwọn ibi àwọn Igbo um, community tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan wọ́n ṣe sábì àti máa ṣe tó wù. tó máa lọ ṣe activities activities tó máa ṣe ń bẹ̀ tó máa tún mú wọn wà live yà yà oríṣiríṣi different activities. kò ní lè imagine at his age bàbá yìí kó máa wọ mọ́tò lọ ní òtútù wọ mọ́tò lọ wọ mọ́tò bọ̀ wọ́n lọ ní ìlú òtútù ìlú tó jẹ́ pé àwa ta jẹ́ pé ayọ́gà òtútù máa máa mú wa bèlè tàṣí seventy two ọlọ́ọ̀ máa fi gbèsè ayé àwọn ọmọ kọ́lọ́ máa fi gbèsè àwọn èèyàn at that age fi wá ara rẹ̀. àmín àmín àmín. ìmọ̀ràn tèmi èmi ò sọ pé kó lọ nàìjà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àgbà mọ̀sáyà ẹ sọ yà àwọn another caller ló mú ló mú opinion yẹn wáyé pé bóyá kán lọ yàrá. gbèsè bó fẹ́ ta lé ìmọ̀ràn tèmi ni pé ta lé àwọn ọmọ olórí burúkú méjì ẹ̀ kọ́ fa ìwé wọn wọ́n ti di dókítà wọ́n ti di lọ́ọ̀yà. just simple. bàbá tó ra lé kò rẹ́ni rọ́ọ̀hún skóòlù fún rẹ̀ ló rán rẹ̀. ni wọ́n ṣiṣẹ́ wọ́n láwọn àwọn ṣiṣẹ́ táwọn lọ skul táwọn rọra wọn ni. tó ẹ̀yin ti rẹ́ni rán yín ẹ lọ bá fa ìwé yín tó bá ti wá gbé ìgbésẹ̀ kó mọ̀ ìgbé òun ti rẹ́dì láti kú òde kó open up ó máa rá àwọn kan tó helpline tó lè bá sọ̀rọ̀ wọ́n máa nílùú mo jẹ́rìí UK ìbá UK agbèjà ọmọ kẹrù ọmọ ọlọmọ pàápàá ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọn ẹ. bẹ́ẹ̀ni. ó jẹ́rìí ló UK o. bẹ́ẹ̀ni ìwọ ló gbóbi United Kingdom ó ní àwọn helpline kan tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ẹrù kó á bá bàbá yìí. Mm-hmm. tó bó ṣáàtì sọ tóun fẹ́ ni tó bá mm-hmm. ti lóun fẹ́ ta lé wọn mú un fẹ́ out because wọn believe pé tó bá ṣe wà nù lé táwọn aráàbí mọ̀ kó fẹ́ ta lé is at risk anything ló lè ṣẹlẹ̀ sí i. ó gbé láàrin ọ̀tá mẹ́ta òun nìkan ṣoṣo wọ́n dẹ̀ rí gbàgbàlagbà ni fún Francis lórí stẹ́ẹ̀pù lọ́jọ́ kan ni àbóníbàbà ẹni tí ò ríran dáadáa salamu aleykum alájà. wa aleykum salam wa rahmatulahi wa barakatu ẹ ṣe gan ni o asalaamu aleykum gbogbo ilé abọ́ láti gbọ́ yẹn o àwọn dájú wa náà mo ṣọ́ ẹ̀ pé àwọn náà wọ́n ń gbọ́ wa wọ́n ń bá wa ká lọ ta lè fún another caller ní àyè sí tó bá jẹ́ pé bóyá ẹ̀ á rí another caller ká wá torí èmi èmi ò tí ì sọ nǹkan kan fún wọn o tó ẹ mọ̀ pé àwọn nǹkan míì bá wà tó jẹ́ wípé èèyàn kàn máa wò báyìí pé ẹ dájì ẹ jẹ́ ká kọ́kọ́ gbélé lọ sọ́dọ̀ àwọn àwọn fámìlì náà ká gbé lọ sọ́dọ̀ àwọn ẹbí náà nǹkan táwọn ẹbí bá wá sọ èmi wá lè sọ tọmọ kékeré tèmi ń gbà yẹn Allah subhanahu wa ta'ala kó kọ́ wa mọ̀ ọ́ ṣe kó má fi àgbà kó má fi dà wá láàmú kó má fi àgbà kó má fi dà wá láàmú kó má fàgbà kó má fi dà wá láàmú gbogbo àwọn tó dẹ̀ wà nírú situation yìí because ẹni tó sọ tiẹ̀ síta la rí ẹni tó sọ tiẹ̀ síta nírú àwọn situation bá ó pọ̀ bọ̀ ẹni tó bá sọ tiẹ̀ síta báyìí òun la rí ẹ understand àṣé gbogbo àwọn nǹkan tó fi máa ń ṣe àwọn Yorùbá fìmù ń gbà yẹn téèyàn ò mọ̀ ó dàbí pé ó máa ń sọ àwọn sítórí àwọn èèyàn ohun gbogbo ló ń ṣẹlẹ̀ yìí o tí ò wá jẹ́ kí bóyá rú àwọn tọ́pìkì yìí gan téèyàn ń sọ gan èèyàn ohun gbogbo ló ń ṣẹlẹ̀ yìí o bí ìgbà tó. <laughs> salamu ok sir à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni sà ẹ tọ́mọ ẹ tí yàyà kan gba tọ́mọ ọmọ tó gbá bàbá létí bẹ́ẹ̀ ni sà. ok ẹ mo fẹ́ èmi fúkà fẹ́ mú ọ̀rọ̀ kékeré kan sọmbẹ. ẹ ibo lẹ ti ń pè ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀ sà ibo lẹ ti ń pè wá sà. láti island ni mo ti ń sọ̀rọ̀. ok sà à ń gbọ́ yín sà. nà tó ọlọ́run ok gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí èmi tú àfàìsí tèmi lérí ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba yóò da gbogbo wa lágbà ọlọ́run tẹ̀lé jẹ́ àdàgbà yà ẹ rí èmi máa ń sọ ọ̀rọ̀ kan níbí báyìí fún àwọn ọ̀rẹ́ wa wípé ìhín ilé ọ̀hún ilé kò sí ibi tí èèyàn wà àwa tí ọlọ́run dá sí wọ́ọ̀dù àwa la define ayé la sọ wípé Europe lélẹ̀ kìnìkan lélẹ̀ ọlọ́run tó dá wa ó kó wa papọ̀ ni when you are muslim tó jẹ́ wípé muslim ni ẹ́ o gbọ́dọ̀ fi ẹ̀sìn rẹ kó o fi tọ́ ọmọ àtìyá àti bàbá kẹ́yìn náà dẹ̀ máa practice ẹ̀ tẹ́ ẹ bá practice ẹ̀sìn tó máa rí ní ara yín gbogbo orun tó ṣẹlẹ̀ yìí kò ní í ṣẹlẹ̀ o bá jẹ́ christian mo máa ń sọ kíníkà tó bá jẹ́ christian I can't I can't against any other any any religion but you have to practice tó bá dẹ̀ ti practice àwọn nǹkan yẹn tí mo bá máa yàn rẹ̀ tí o bá tó o bá jẹ́ Christian kiri wípé bóyá òun ṣe òun lọ sí church mo wọnú ilé ẹ̀ mo rí àpẹẹrẹ pé àmì Ọlọ́run wà lára ẹ̀ I will withdraw myself ṣé ẹ rí gbogbo tó tẹ̀lé sí dádì ìta ma. bẹ́ẹ̀ni sà. ọlọ́run ọba aláàánú jùlọ kò ní jẹ́ kí ọ̀rọ̀ wọ́ dàrú. àmín. sọdí yẹn torí wípé bí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn in fact ó sì mú mọ̀ ń jẹ lọ́wọ́ ni ó dẹ̀ mú mi lójú mi. ṣé ọ̀dà sáà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pé náà wọ́n láti pè lè tẹ́ ẹ bá wo nọ́mbà tí mo pè yín pé wọ́sọ́ọ̀pù mo pè dàrẹ́ẹ̀tì ni. ok mo bá yìí tó ok sà ṣé ọlọ́run ọba aláàánú jùlọ kò da àgbà wa ní àgbà dáadáa. àmín àmín. ṣé ẹ rí mo máa ń sọ kíníkà bẹ́ẹ̀ yẹn ilé lábọ̀ṣe ni oko ilé lábọ̀ṣe ni but at the same time ó depend illustration tó bá ká kálukú mọ́ bẹ́ẹ̀ni ọlọmọdé àwà láàmú àmín àmín ọlọmọdé gbogbo wa là ń bẹ lọ́n kádàgbà kádàrúgbó bẹ́ẹ̀ni ó kì í gbàgbá láwílé lábọ̀sínmi oko àdàgbà àdàrúgbó àwọn ìyàwó tá à ń fẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ lórí wa máa ń sọ̀rọ̀ kan wá ní oníyàwó kan gbogbo fa wàhálà síra wa lọ́rùn ìyàwó ẹyọ kan kálukú wá bá dúró. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí mo sọ yé yín kálukú ìgbòǹgà kálukú fi ń káwọn ọmọ ẹ̀ mm. wípé ìyàwó kan ti tó àyè kálukú máa ń bẹ lọ́ọ̀ ní pé ìwọ ọlọ́ọ̀ ọmọ tí ó máa jẹ́ wípé yóò jẹ́ bí bàbá fún àwọn ọmọ mi ní kò yàn fún wọn lọ́kọ mm. ọmọ tó máa jẹ́ bí ìyá fáwọn ọmọ mi ní kò yàn fún wọn ní ìyàwó. ṣé understand? but but ìjẹ́rú àwọn ọmọ wọ̀nyí tí a wá ń ṣe àdúrà yẹn fún tí wọn ò wá rí ẹ̀sìn ní ara yẹn tó bá jẹ́ mùsùlùmù tó ọmọ rẹ sílé kéwú jẹ́ kó máa kírun nínú ilé ẹ máa kíjà máa nínú ilé ẹ kò kò kò kò tó bá ti jẹ́ fámìlì ìrun mọ́sálásí tí wọ́n sọ wípé pa dandan àwọn séèkì gan jẹ́ ká mọ̀ wípé àwọn skọ́là bíbá ilé mi lọ rè bá hmm. tí wọ́n jẹ́ kí n mọ̀ lọ́jọ́ wípé tí ìrun tó bá kí fún fámìlì ẹ̀ ó láǹfààní jù tó wá kí mú inú mọ́sálásí jẹ̀ máa lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. torí wípé gbogbo wọn pátápátá àwọn ọmọ ẹ̀ gé ní something. bẹ́ẹ̀ni táwọn èèyàn bá wá ẹ wá tí ó jẹ́ wípé for the first time wọ́n á rí wípé ẹ̀sìn wà lára ẹ̀ ọmọ tẹ́sìn bá wà lára ẹ̀ kò kò kò ní í ṣe irú tí àwọn ọmọ yìí ṣe i'm sorry to say ó dàbí ẹni wípé àwọn ọmọ yẹn i can't sure wípé bàbá yẹn ló bí wọn ó kọ́ lọ́gbọ̀n méjèèjì gbígbé pé bàbá yẹn gbé ìyá wọn wọlé ó ń gbé wọn wọlé pẹ̀lú fẹ́ ni but ní ẹ̀yìn ìgbà tí ó tí ó ti di wípé bóyá bàbá ń já kiri ó ṣe gbogbo ẹ̀ ìyá yẹn ń yá lè lé ẹ̀yìn bàbá yẹn tí wọ́n bá lọ ṣe dna àwọn ọmọ yẹn. wọ́n ti sọ wọ́n ti sọ sà ẹ ẹ ẹ ló sà sàrámàlẹ́kùn sà wọ́n ti sọ wípé ọmọ wípé ìkan èyí tó jákọ̀ bí yẹn wọ́n ló sì kì ní àwọn àsìkò kan tí sickness yẹn pọ̀ gan-an wípé gbogbo test náà ṣe wọ́n dẹ̀ ṣe DNA wípé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gan àwọn á ní ọmọ àlè gan ni ẹni tó gbà wọ́n létí yẹn torí ẹ̀ confam wà nínú wípé ọmọ ọmọ gangan tiẹ̀ ni àwọn làwọn bí ọmọ yìí gan torí ẹ̀ rìsọ́ọ̀tì ti sọ jáde ti pẹ́ gan kó tó jí pé rúgan báyìí ṣẹlẹ̀ ìgbà tọmọ sì wà ní secondary school tán ló sì kí rẹpẹtẹ lọ́n ti ṣe gbogbo àwọn test tó ti rí pé wọ́n ṣe débi ọ̀rọ̀ DNA. now okay now tí tó bá wá rí bẹ́ẹ̀ yẹn ṣe ń gbọ́ bí mà. à ń gbọ́ sà. á jẹ́ wípé ìyá àwọn ọmọ yẹn fọ́ọ̀tì wà ní ọ̀dọ̀ ìyá àwọn ọmọ yẹn olópọ̀ ìsìn máìdì àwọn ọmọ yẹn ṣẹ́rí tí látòlè ọ̀ṣẹ̀lẹ̀ níbi tẹ́tẹ́mì tí máa ń sọ̀rọ̀ débi wípé ẹ̀gbọ́n yẹn mo máa ń bi ọ̀rẹ́ mi tèmi ni pé ó sì sọ wípé àwọn ọmọ ìgbà bàbá ìlétí because I, I was here ní nígbà tí ìyàwó bàbá yìí tó pé forty years tó pé forty years of age tó ti yẹ yín sí ọgbọ́n ọ̀rẹ́ mi ló fi kọ́kọ́rọ́ bẹ́ẹ̀sì ṣó ló fẹ́ bá change kó fi ṣe surprise fún bàbá yẹn tẹ̀ lórí ńlá ó tẹ̀ lórí ńlá bẹ́ẹ̀sì yẹn ọ̀rà bóyá eight thousand euro nígbà yẹn ọ̀rà káàsì fún yín. èmi èmi ilẹ̀ èmi ẹ ẹ má bínú sà ẹ má bínú sà èmi ilẹ̀ tún sọ ìyẹn gbá ìyẹn tún gbá àbá ìlétí náà ni. ìyẹn náà bá bàbá ẹ̀lẹ́tì mò ń sọ fún yín iṣẹ́ èmi fi ṣe sápùpù bàbá yẹn tí ó tẹ̀lẹ̀ sí mi ṣé tí mo sọ yẹ ọlọ́run ọba ò ní wà láàmú agbáwo ní di rádaràda tó bá ṣe wípé arúgbó bàbá yìí tó bá ṣe wípé róòpù tó wà ìní arúgbó ní ni wọ́n ti fún ní fún kíara kò sí ibi tí kálukú darúgbó sí tí ò tùmí ọlọ́run mẹ́ta wà láàmú dé ìwé gan tá a ọmọ kéékèèké gan ba kálukú ní débi wípé tí tí ẹ bá sọ pé fẹsẹ̀ tù lé wọ́n fẹ́ wọ́n lẹ́dí láti ẹ̀tí wọn láti bá sọ̀tà yín jẹ ni àwọn tó dẹ̀ lé wọn ọ̀rẹ́dì láti help anybody tẹ́ bàbá yẹn bá lọ lẹ́sìn wọ́n á kàn gbá wọn ni kò sí nǹkan kan tí a lè ṣe sí i so ọlọ́run ọba láàánú jùlọ kò ní í àgbà wa bí àtifẹ́ ẹjọ́ ìmọ̀ràn tẹ́mi fún bàbá yìí wípé kí wọ́n ta ilé yẹn gẹ́gẹ́ bíi tí àwọn brọ́dà àti dádì wa àwọn ọmọ yẹn ti sọ àti sísá mi wa àwọn ọmọ yẹn ti sọ kí wọ́n ta ilé yẹn tí a bá ta lẹ́yìn gbogbo lánà rẹ̀ tó lókè á wá sílẹ̀. ẹ ṣe gan ni sà agbọ́ ọlọ́run bá láàánú jùlọ kò ní ṣe gbogbo wa ní àgbà burúkú ní ìṣe gbogbo wo lè sọ àlè àlèwo nílùú òyìnbó ká wá ṣe wàhálà yẹn ká gbéyàwó kan wá kíyàwó wá ṣerú yẹn gbogbo ẹni tó bá ti ṣerú yẹn tẹ́ bá lọ wò ó ilé wọn yẹn wọn àyè di àyè sinọ́ di pitu tó jẹ́ pé wọ́n wà religion ẹni tó bá wà religion yóò ní ìbẹ̀rù ọlọ́run tó bá fẹ́ ṣe kẹ́kẹ́ ìwọ́n bá ẹ̀ ó dàbí àwọn tí wọ́n máa ń kiri wọn wọn yẹn ní kó o tó lè ọlọ́run ah, kí mo fẹ́ dánwò ní kí n pamọ́ because ilé yìí la ti ń fi búlọ́ọ̀kù kọ́lé la ti ń fi bíríkì kọ́lé la ti ń lo ilé fẹ́ build wọ́n ti jẹ́ fi build ẹ̀ fi build ẹ̀ à kankan ìta bá ṣe ọlọ́run nínú ọkàn wa la gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́nà ọba láàánú jùlọ kó jẹ́ kí gbogbo owó gúnlẹ̀ ayọ̀ tó ó jẹ́ nǹkan tẹ́mi fẹ́ sọ wọ́lẹ́fà iye owó tó máa kọ́ sí kálukú kí kálukú ta ìbẹ́ẹ̀sì ẹ̀ kó fún ọmọ ẹ̀sìn kó fi ọmọ ẹ̀sìn lé kéwú kọ́mọ kàwé kí àmì kọ́mọ lọ sílé kéwú ìwé kíkà kéèyàn jẹ́ kọ́mọ kàwé kó lẹ́ education ti ẹ̀bọ̀ sí èyí tó jẹ́ priority ju ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ priority ju ọmọ bẹ́ẹ̀ di lọ́yọ̀ ọbẹ̀ dókítà ọbẹ̀ di gbọ́ ọbẹ̀ di ròdádó ọbẹ̀ di gbá ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ọmọ tó bá ní ìbẹ̀rù ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam ọmọ ìwé ìdàkọ̀ ọmọ bàbá ẹ̀ ó ní ìkàrí ayé jesus christ jesus christ ó ní ìkàrí ayé éèdì náà ya wọ́n ti kú éèdì náà bàbá wọ́n ti kú tó ọlọ́run bá aláàánú jùlọ ní láàmú muslim or christian ẹ̀sìn ṣe pàtàkì jù gbèsè ayé ẹ̀dá hmm. ti ní o ti pàṣẹ ayé o ti pàṣẹ ọ̀run ibi táwa ti wọ́ ọ̀gbà irú tí kálukú wọn ń ṣe wọ̀nwọ̀n yẹn. ẹ ṣe gan ni sọ. bí òyìnbó òyìnbó àlepẹ́ wọn ọ̀lẹ́sìn wọn ọ̀lẹ́sìn bọ̀dí táwa jókòó tí inú kùránì tẹ́ ń kọ́ wa ní twenty four seven ìlà òyìnbó ìlọ́jẹ́ kárátà àwọn ìlọ́jẹ́ wa àwọn tí wọ́n ń hù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọgbọ́n táwọn christian tí wọ́n àwọn òyìnbó ìlú wọn ń hù níwà. bẹ́ẹ̀ni so ìdíkílẹ̀ ayé wọn dá àwọn wọ̀nyí wọn ọmọ wa ní wọn ọmọ ẹyẹ tó ṣùgbọ́n bàbá nínú wa ní ìsìn bá pè wọ́n ambulance tẹ máa nínú ilé yìí àtisẹ́ tó máa wọ́n máa fọ́n tẹ̀léra wọn bọ̀ ní àfẹ́ tó mẹ́fà tí wọ́n máa kó tẹ̀léra wọn bẹ́ẹ̀ lọ́lọ́pàá wá kí ni tó ṣẹlẹ̀ tẹ bá nínú domestic violence within you and your wife or your husband kí ẹnìkan báyìí lè lọ rèé pè wọ́n lásán gbogbo wọn ti débí.

ṣé tí mo sọ yé yín. à ń gbọ́ sà. ọlọ́run dákun ó má jẹ́ ká jìyà. àmín àmín tó tí mo sọ yé yín sì sà. ọlọ́run bàbá ẹ ṣe gan ni sà. Eh, tí wọ́n advice wọn kí ni wọ́n ìgbésẹ̀ tí ẹ lè gbé ifò tí fi ta gbogbo lé kí wọ́n mọ̀ tẹ̀jẹ̀ ìyàwó yẹn gan wọ́n mọ̀ tí wọ́n ta lé wọn lórí àtàwọn ọmọ àdé wọn wọ̀nyẹn. ẹ ṣe gan ni sọ. ọ̀sẹ̀ kẹgbẹ́ kú bàbá yẹn tó délé mi tí sísá wa kan sọ bí tí bọ́dà wa kan sọ ní láìpẹ́ yìí. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni sọ. ọlọ́run bá láàánú jùlọ yóò pọ̀ wa mọ̀ ṣe. ọlọ́run àtọkùnrin wa wa ọlọ́run wa. ọlọ́run kò kí gbogbo wọn máa ẹjọ́ ẹ̀ especially ẹ̀yin obìnrin ni mo máa bẹ̀ jù ẹ bá máa bọ́ ìtì ọkà ọkà àwọn ọmọ ọ̀rọ̀ kan ti tí kálukú sọ káàkiri ní tí tí tí sọ pé à ah, ṣé ọ̀rọ̀ yẹn jẹyọ lánàá lánàá yìí tí mò ń sọ fún wípé wípé nǹkan rí ni wípé àwọn obìnrin ninety percent tó máa ń dúró ọmọ yẹn ìrètí ìjà wọn bá sọ fún wọn lórí àwa orúkọ ọmọ tá a bá sí nílé ìṣẹ́jú mélòó làwa ọkùnrin ti ń gbélé tọkùnrin ìbá sọ̀lẹ̀ ọyọ wà máa jùjọ ọkùnrin máa ń wá tí obìnrin ọ̀jẹ̀ lọ ni. bẹ́ẹ̀ni. tó ọyẹ ìran ìṣẹ́jú mélòó làwa fi ń gbélé ọjọ́ ẹgbẹ́ gbọ̀ngàn bá ta bá fi rán ọmọ ọyọ wa nínú ilé inú wa máa ń dùn bọ́jẹ̀ ẹ̀yin obìnrin lẹ́lẹ́ lè fún wa ní fútọ̀ wa ẹ̀yin lẹ́lẹ́ fún ẹ̀yin lórí ilé ẹ̀yin lẹ́lẹ́ fún wa ní fútọ̀ wa òótọ́ àwa bàbá ayúdé ń pè lórí ilé but indirectly ni wọ́n fi ń pe bàbá ló lórí ilé torí tílé bá máa dùn obìnrin rere ní jẹ́ kínú ilé dùn kínú ilé bá tẹ̀ máa bàjẹ́ obìnrin búburú ló ń jẹ́ kínú ilé bàjẹ́ tó ẹlòmíì ò ní èèmù pé ń fẹ́ yálè ẹlòmíì ò ní èèmù pé ń fẹ́ ṣe ṣìnà àwọn obìnrin ló máa ń pùsì wọn tó ọlọ́ọ̀bù ò ní dá wà láàmú ẹlòmíì ẹlòmíì ò lè pààyàn níbi ìbínú ẹlẹ́lòmíì ti ń ló ti ń pàjáwó ẹ̀ sínú ilé ẹlòmíì ti ń pọpọ ẹ̀ sínú ilé kọ́lọ́ mọ̀ ṣe irú ẹ̀ fún wa tó ọlọ́run bá yóò jì kádùn akálukú wọ́ gbà á kò lè délé lágbára ọlọ́run àtẹ́tàmọ́ àtẹ́tàmọ́ gbogbo àwa tá a kúrò ní nàìjíríà yẹn tá a wá sájò àtẹ́tàmọ́ àtẹ́tàmọ́ gbogbo the whole africa general tá a wá sájò ọlọ́jà kò lè délé salamu aleykum wa rahmatulahi barakatu. wa aleykum salaam wa rahmatulahi barakatu. Thank you so much, my brother. God bless you. Ah, ah, ẹ kú akíndókò tàbí àwọn yẹn máa ń sọ eh, Allahu subhanahu wa ta'ala kó gbàdúrà wa o kó fi wá lọ́kàn balẹ̀ o kọ́ lọ́hùn kó má dààmú wa o òun làwọn dájì wa làwọn tún sọ yẹn àwọn tún fi tàwọn ẹlòmíì náà tún ṣe àpèjúwe ni irú ọmọ míì tó gbá bàbá ẹ̀ létí náà àwọn tún ìyẹn àwọn túmọ̀ yẹn ni o àwọn túmọ̀ sítórì yẹn lọ́tọ̀ o kẹrọtì sáǹsìn làwọn tún sọ bọjú gbogbo ẹ lọ nǹkan tí àwọn dájì wa ń sọ fún wa ni wípé ká fi ẹ̀sìn ká fi tọ́ ọmọ wa ò bá jẹ́ kìrìsìtẹ́nì ò bá jẹ́ mùsùlùmí èmi náà dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà tó bá fi ẹ̀sìn tọ́ ọmọ ẹ kò sí ni ó máa nípa lára ẹ̀ ìwọ náà máa gé ènìyàn aráàta máa gé ènìyàn ọ máa mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ ọmọ yìí wà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọmọ yìí ní ìbẹ̀rù ọlọ́run nínú ìṣesí ẹ̀ kó tó fẹ́yàwó tó bá tún fẹ́yàwó tán ẹ̀yin gan ẹ máa lẹ́nu láti fi sọ̀rọ̀ wípé àbí mo lè tọ́ ẹ̀kọ́ lélẹ́yìí báwo ló ṣe fẹ́ pe àdàbí fọ́mọ mi ò mọ kí ló ń ṣe whatsapp lálẹ́ ó dàbí pé whatsapp general ni tó bá ti fẹ́ wọlé bẹ́ẹ̀ yẹn méjèèjì fóònù méjèèjì tí mo kó sọ́wọ́ yìí tó bá fẹ́ wọlé ó máa ń já ni mi ò mọ kí lórí lè ṣẹlẹ̀ ó dàbí pé nẹ́tíwọ̀kì yẹn ló ló bad ẹni tí ò bá máì tó bá pẹ́ fẹ́ pè wọlé direct ẹ lè pè sí nọ́mbà yẹn direct without uh, whatsapp whatsapp yẹn ló ní problem but tó bá pẹ́ lè ẹ mind láti pè wọlé tẹ bá lè pè wọlé direct you know tá a bá fi ẹ̀sìn tá a bá fi kọ́ àwọn ọmọ wa ó ṣe kókó ó ṣe pàtàkì. Mm -hmm èyí tó tún wá jù lọ ń bẹ̀ ni wípé àwa obìnrin hmm, opinion tèmi lèmi fẹ́ wá sọ yìí o àwa obìnrin hmm, àwa obìnrin ṣe rí àwa obìnrin hmm, kọ́lọ́hún kó ṣàánú fún wa o kọ́lọ́hún má jẹ́ kó jẹ́ wípé bóyá bíi eighty percent obìnrin gan a ti máa jẹ́ tán láyé because ìgbà tó bá kó mú ẹ tó kọ́ dáadáa tó o fi bẹ̀rù ọlọ́run tó o fi sí lára tó o fi bẹ̀rù èèyàn tó o fi sí lára ó ti jẹ́ gbogbo ẹ̀tàn láyé ó ti mọ ìwọ ti mọ̀ dájọ́ ti mọ̀ nǹkan tó fẹ́ lọ fèsì ẹlòmíín wà dẹ̀rẹ̀ ó máa lọ sí chọ́ọ̀chì ó máa lọ sí mọ́ṣáláṣí bó tẹ́ ẹ ní rípa ẹ̀ lára ẹ̀ ó dàbí irú ọmọ tá à ń sọ yìí ń sẹ́yìn ni wípé ọmọ tó ti di lọ́ọ̀yà tó ti ṣetán tó wá jẹ́ ṣé ó nípa ṣé education yẹn ṣó nípa lára ẹ brọ́dà mi àti sister mi kò nípa lára ẹ bìkọ́ tó bá nípa lára ẹ ó yẹ ká rí nínú irú ibẹ̀ yẹn tó bá yá sọ wípé ọmọ gáràjì àwọn ló hùwà rough kìíní kan kìíní kan ṣé ọmọ gáràjì tún lélẹ́yìí báyìí ń sìn ṣé ọmọ agbèrò lélẹ́yìí báyìí ni brọ́dà mi àti sister mi no kò nípa ní ara ẹ̀ bẹ́ẹ̀ náà ni wípé a ń láti gbìyànjú láti tọ́ àwọn ọmọ wa because ọmọ mi wà tó bá forí ṣe tó bá fọrùn ṣe kò ní nípalá rẹ̀ bọ̀ ìwọ sì máa lè sọ̀rọ̀ níwájú ọlọ́run ọlọ́run náà dẹ̀ máa witness àwọn èèyàn náà máa witness gbà ìyá yìí bàbá yìí kò tọmọ yìí báyìí àhà ọ̀rọ̀ ọmọ yẹn ló kàn fẹ́ ya tiẹ̀ àwọn ọmọ mi wà bẹ́ẹ̀ táwa náà mọ̀ wípé ọmọ asọ bẹ́ẹ̀ gbà irọ́ bọ́n ṣe tọ́ wọn kọ́ nìyà mo lè fògún ẹ̀gbà rẹ bójú wa náà tọ́ wọn bí òun kàn mú àti ẹ̀ ló kàn jọ ọmọ bẹ́ẹ̀ ni táwọn ẹlòmíì tán máa sọ bẹ́ẹ̀ fáwọn fúndílé mi torí ẹ má jẹ́ ká wò ó wípé ìlú òyìnbó ìlú òyìnbó ìlú òyìnbó àgàgà àwọn obìnrin ṣẹ́rí lè tèmi fẹ́ fi ṣe ẹ̀sáǹpù lórí ọ̀rọ̀ yìí eléyìí ń sìn ó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀gbọ́n mi ní fámìlì wa ni onítọ̀hún yẹn ọmọ ẹ̀gbọ́n mi ni. Family, ọ̀rọ̀ yìí ti lọ bí four years ago sí mo lọ sí nàìjíríà lọ́jọ́ náà lọ́hùn àbúrò mi wá pè mí ó ní sista ó ní mo fẹ́ rí yín mo ní wẹ́ mo ń lọ sí ìbàdàn ní ọjọ́ kejì tó bá ètè ṣe tán níbi iṣẹ́ ìwọ wá gbé mi lọ ìbàdàn àárírà ń gbà yẹn ó wá ní kò sí problem because nǹkan tó ń fẹ́ bá mi sọ wà important owó ń tẹ̀ ní máìdò wá gbé mi lọ sí ibi tí mo fẹ́ lọ ọmọkùnrin wa kó mu kó múrò fún mi nọ́mbà wọn ìgbà tó máa fẹ́ ìyàwó ẹ̀ yìí ọmọ kéékèèké làwọn méjèèjì bọ́ ọwọ́ ọkùnrin yẹn tó jábúrò mi yẹn ọwọ́ ẹ̀ tètè jí ó ń ṣiṣẹ́ ní ehm, insurance company ní naija ó ṣàwà òkè ó ẹni tó wà òkè ni ilé tó wà òkè mọ́tò tó wọ́ ẹ ó ṣàwà òkè tó máa fi fẹ́ ọmọbìnrin tó kéré bíi tiẹ̀ yìí náà ìgbà tó máa fẹ́ ọmọbìnrin tá à ń sọ yìí ọmọbìnrin yìí ní ẹ̀sìn láti ọ̀dọ̀ àwọn ọ̀yá ẹ̀ ó fẹ́ àsì ọmọ ẹlẹ́sìn ó fẹ́ àsì ní wípé ẹni tí mo fẹ́ yìí ilé tó ṣe ń ṣẹ̀sìn ló ti wá because àbúrò mi tèmi náà ń sọ yìí ẹni tó tó appreciate ẹ̀sìn ẹ̀ ni ó ń ṣe mùsùlùmí ẹ̀ tó ń kírun ẹ̀ ní déédéé ó dẹ̀ fi wò wípé òkè tóun náà òun ò fẹ́ ni tó fẹ́ bà ẹ̀sìn òun jẹ́ tòun náà fi wò ó gbòkè ẹni tó lẹ́sìn yìí tó tún wá láti ìdílé ẹni tó lẹ́sìn kóun fẹ́ my dear sister my dear brother ó mà fẹ́ ẹni tá à ń sọ yìí tán ẹni tó lẹ́sìn ò mà lẹ́sìn mọ́ ìgbà tó délé ọkọ ẹni tó ń borí nílé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó délé ọkọ ẹnu ọkọ ò mà ká mọ̀ ó mà ti ń ṣe ìyàwó big man ìyàwó wípé àwa làwa ń bẹ̀ mà dẹ̀ níyàwó mà lọ́mọ́ mà ń ṣe bọ́kọ́ mà ṣe fẹ́ kọ́ mà nìyẹn irú irú ìmúra tó mú nílé wọn tí ọkọ ẹ̀ tó ẹ̀ tó ń expect ẹ̀ wípé ẹni tó ń borí ẹni tó ń ṣẹ̀sìn ni mo fẹ́ fẹ́ àsìyàwó kó máa bá bẹ́ẹ̀ mọ́ ìgbà tó dé nulẹ̀ ìgbà tó gbé wọnú ilé lẹ́yìn ìgbà tó bímọ ẹyọ kan ká má fa ọ̀rọ̀ gùn tí ọ̀rọ̀ yìí tó fi ń jọra wọn lọ obìnrin gan ibi tó ibi point yẹn wá ń sọ fún mi gangan tó ń bà òun lẹ́rù bẹ́ẹ̀ ni wípé ìyàwó òun ó ń gbin nǹkan sí ọmọ òun ní ọkàn n bá ní kí ni nǹkan náà ṣíkà wò kí ló ń gbìsí ẹ lọ́kàn mo dẹ̀ trust àbúrò mi tó ń sọ̀rọ̀ fún mi níwọ̀nba tiẹ̀ wípé bóun náà ṣe níbẹ̀rù ọlọ́run bó ṣe ń ṣe ẹ̀sìn yẹn gbogbo ìgbà yẹn gan irú àwa tá à ń sọ irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí sorry to say ẹ̀sìn ò tí ì dúró àwa lára àwa sì ń wò wọ́n ní ẹ understand sin bí years ago yẹn ẹ̀sìn ò tí ì dúró èmi lára ń gbà yẹn. lọ́rọ̀ kan mo wá ní kí ló dé kí ló rí tó fi sọ wípé ó ló ń gbìn nǹkan sí ọmọ òun kékeré ó ti ń gbìn sí ni mo wá ní kí ló ṣẹlẹ̀ ó ní ẹ̀ lè bìlíìfù wípé tóun bá ra nǹkan fún ọmọ òun tó bá mú tó bá owó ní school á dẹ̀ sọ fún ọmọ yẹn wípé òun lòun fún ẹ òun máa fún ìyàwó ní owó ìyàwó máa bóyá ṣe mọ̀ bóyá nírọ̀lẹ́ tóun bá dé láti ibi iṣẹ́ bóyá kò sẹ́ pé àwọn náà ní ìdówó báyìí báyìí wọ́n ní ìdín kankan ní skul kìnnìkan kìnnìkan òun á ní òkè tó bá di lọ́la òun á fi sílẹ̀ kóun tó jáde lọ òun á fún ìyàwó òun ní owó yìí but at the end of the day tóun fi máa mọ̀ tí òun ṣe kan tí òun ṣe méjì ọmọ òun máa sọ lójú ìyá ẹ̀ wípé àmọ́ ẹ̀ dádì dádì ò fóun ní owó yẹn wípé mọ́mí òun ló fóun ó lóun mọ wá fẹ́ gba àṣebó òun fún mọ́mí ẹ̀ wípé kó fún ẹ ní owó tán béèrè lọ́wọ́ ẹ̀ ní sọ á ní no wípé my mommy told me wípé eh, mọ́mí mi ló fún mi lówó pé kòkó ẹ mọ ọmọ kékeré náà ọmọ kékeré là ń sọ yìí o ó wá ní ẹ̀rù ìyàwó òun máa ń bà òun láti ìgbà yẹn pẹ̀lú gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ni mo rò à mo ní ìwẹ́ ó máa ṣe sùúrù ni ó máa ṣe jẹ́jẹ́ ìgbà tó ti kàtà kọ́kọ́ nǹkan tó expect ìgbà tó fẹ́ òun kọ́ ló bá nísìnyí ó tún ti ń try láti lè máa you know because kò sí nǹkan tó lè ń bẹ̀ wípé dáàdi ẹ ti fún ẹ lówó ìwọ tó òṣìṣẹ́ tó ṣàbọ̀ dádì ẹ ti fún ẹ lówó wípé owó tó fẹ́ mú lọ sí skul lélẹ́yìí o òun lélẹ́yìí o tí dádì ẹ bá dé gan ṣe thank you o bọ́ ó máa sọ fún ọmọ ní pé ìwọ ló fún dádì ẹ irú kọ́ irú ọmọ yẹn kó wá máa dàgbà lọ bẹ́ẹ̀ yẹn ó máa bìlíìfù wípé tóun bá béèrè nǹkan lọ́wọ́ bàbá òun kò bàbá òun ò kí ń fóun bìkọ́ yá ti fẹ́ nú ara ẹ̀ sọ pé òun lòun fún ọmọ gbogbo irú bí ẹ worú ẹ̀jẹ̀ ọmọ tí mò ń sọ yẹn ìyẹn ni tó jẹ́ ìyàwó yìí tí mò ń sọ ń gbà yẹn kò ì tí ì thirty years ìyẹn ìyàwó tá à ń sọ yìí kẹ wá máa worú obìnrin bẹ́ẹ̀ yẹn kó wá máa ṣe bẹ́ẹ̀ yẹn máa tọ́ ọmọ yẹn lọ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn máa tọ́ ọmọ yẹn lọ ṣé kò ní gba oró burúkú sí ọmọ nínú tọ́mọ máa fi dàgbà ṣé irú obìnrin bẹ́ẹ̀ yẹn kò ní kó ẹ̀yin ọmọ àti bàbá wọn kò ní kọ́ wọn papọ̀ báyìí torí ẹ̀ kò sí nǹkan kan téèyàn dẹ̀ ṣe àṣepamọ́ ló wà kò sáṣegbé bó o jẹ́ ń bí wàá lọ bá ní wàá lọ bá lọ́dọ̀ ọlọ́run àwọn obìnrin èmi máa ní ká ṣe jẹ́jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká níbẹ̀rù àwọn ọkùnrin náà èyí tó tún jù náà tọkùnrin náà ń dálẹ̀ tún pọ̀ ọkùnrin kó má wo iṣẹ́ láti àbándọ̀nù ìyàwó àtọmọ sílẹ̀ gbogbo orú nǹkan báyìí náà ló máa ń dálẹ̀ lọ́jọ́ iwájú òun ló máa ń dálẹ̀ lọ́jọ́ ọ̀la ẹ jẹ́ ká ṣiṣẹ́ níwọ̀nba ẹ jẹ́ ká tẹ́kẹ̀ ọmọ níwọ̀n you know kí gbogbo ẹ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì iṣẹ́ ń sìn ìgbà tá a ṣiṣẹ́ tó ń sìn ọmọ iṣẹ́ yẹn ò padà di ọmọ fún wa ó dẹ̀ níṣẹ́ ò kì í tán iṣẹ́ kò kì í tán èèyàn ló máa ń tán àìmọye èèyàn tó ti kú lè nì ibi iṣẹ́ kan máa ní kán ra káàdì kan sẹ́ǹdì ẹ̀ sí ni ló bá tán iṣẹ́ ń kọ̀ntínú ni bò fámìlì tá a máa wà ń bẹ̀ tá a máa wà ń bẹ̀ tá a máa wà ń bẹ̀ títí títí títí fúnra wa wá ìta àṣejẹ́jẹ́ pẹ̀lú fámìlì wa gangan àgàgà ọkùnrin torí tó bá ti tán ó ti tán nìyẹn irú àwọn dájì nsìn tó sọ wípé àwọn máa wọ mọ́tò láti bìkan tó bá jóbìnrin ni obìnrin sì máa rí ọ bí obìnrin bá bímọ méjì mẹ́ta bí ò ọkàn ń bẹ ó sì máa rí ẹni tó máa ṣe kí ó ì máa rẹ́ni tó máa ṣàánú fún ó ì máa rẹ́ni tó máa tẹ̀kẹ̀ bọ́ ọkùnrin bàbá ọkùnrin ọkùnrin ẹ jẹ́ ká wà very very careful ẹ̀yin tẹ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó ẹ̀yin tẹ̀ ẹ̀ṣẹ̀ níyàwó tó jẹ́ pé bí ìyàwó ọlọ́dún kan ìyàwó ọlọ́dún méjì ìyàwó ọlọ́dún mẹ́wàá gan fara fa ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣe times table tó máa wà suitable fún yín mọ́ra tó máa tó máa jẹ́ ẹ yọ ọjọ́ sílẹ̀ tẹ máa fi jọ jáde tẹ máa fi lọ sí outing ẹ má jẹ́ kó jẹ́ṣẹ́ nìkan iṣẹ́ ń sìn aṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ ń sìn at the end of the day ń sìn ilé ń sìn kò fún wọn ládùn ń sìn ìyàwó ò fún wọn ládùn ṣé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n á mọ̀ ní tó fi wá ara lé ńlá tó fi gbogbo ara ṣiṣẹ́ bóyá tó bá jẹ́lé kékeré pọ́npọ́n ló rán tiẹ̀ tú wá rà tàbí kó má tiẹ̀ ra lé gan kó tiẹ̀ wá lọ gba káńsù àòsì gan kó jẹ́ káńsù àòsì gan lọ́ wà bọ̀ kó ládùn kan láyọ̀ ṣé kò wá bẹ́tà ju wípé èèyàn wá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ at the end of the day èèyàn wá sunkún débi wípé ẹ ẹ imagine kí ọkùnrin ọkùnrin àgbàlagbà kó lè máa sọ kó lè máa sun ẹkún èmi tó ń bá sọ̀rọ̀ kémi náà máa bá wọn sun ẹkún nígbà tó wípé bóyá ká mi lára wọ́n gbé sí fídíò call tí àgbàlagbà bá ń sun ẹkún tèmi aláfojúrí náà tèmi náà bá ń sun ẹkún àwọn ọkùnrin àwọn nǹkan kan wà tó jẹ́ pé lẹ́sìn ni fún wa tá a bá dẹ̀ ti kọ́ lẹ́sìn bẹ́ẹ̀ ó ti tán nìyẹn bìkọ́ irú àwọn ẹlòmíín náà tó bá ti bá wọn sán lè má gbọ́ àwọn aláfẹ́ mọ lẹ́yìn ọlọ́run ẹ̀ ìyá ni àti bàbá ìyá àti bàbá ẹ kó wo lẹ kọ́ àwọn ọmọ òun gangan ló ń fa problem yìí irú ìbágbé wo ló wà irú relationship wo ló wà láàrin wa àtọmọ ẹ a ní relationship a ló póríṣiríṣi ẹ ti rí relationship ìyá yẹn ó ti wá pọ̀jù ti bàbá ó ti pọ̀jù tẹ́ everybody lọ. bàbá ò ní relationship pẹ̀lú ọmọ rárá rárá ń sìn nǹkan tó ò lè rí ọmọ tó lọ́ọ̀fù bàbá ẹ̀ tó fall in love pẹ̀lú bàbá ẹ̀ kó wo bàbá ẹ̀ lójú tí ò dáa náà kò possible náà kí bàbá ẹ̀ máa ṣe nǹkan tí ò dáa ó fẹ́ takú síbẹ̀ pé àníkan tó ṣe ẹsẹ̀ ó ra ìtìtìsẹ́. Right, torí ẹ ẹ má jẹ́ ká wò wípé ẹ lọ bá ya yín ẹ jẹ́ káwọn náà máa mọ̀ wípé ẹ ń ṣe responsibility lórí wọn kò ń ṣe owó nìkan ọkùnrin míì wà kò mọ bọ́n kò tẹ̀lé ọmọ ẹ̀ lọ sí teacher parent meeting rí láyé tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀ èmi rọ́kùnrin tó jẹ́ pé ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ tó fẹ́ gba lẹ́tà láti school nílùú òyìnbó ń bíbá yìí náà tí ò lè tẹ̀lé ọmọ ẹ̀ tí ò lè lọ sí school ọmọ ẹ̀ because àwọn tíjà àwọn ọmọ ẹni tó ń rí lójoojúmọ́ ọ̀dẹ ò kàn lè débẹ̀ kó sọ wípé ẹ ìwọ ni bàbá ẹ̀ o dẹ̀ fẹ́ wá gba lẹ́tà kí ni kí ló kí ni kí ni iṣẹ́ ẹ lórí ọmọ yẹn because wọ́n fẹ́ mọ̀ bóyá o wá sí parent meeting wọ́n fẹ́ mọ̀ bóyá o wá ń pìkẹ́ wọ́n fẹ́ mọ̀ bóyá ọmọ tiẹ̀ sì kí lọ́jọ́ kan ìwọ ló wá gbé òòkàn lè wá gba lẹ́tà sí ni pé eh, èmi ni bàbá ọmọ just like that àwọn ọkùnrin gan aníṣẹ́ láti ṣe ò bẹ́ẹ̀ náà làwọn obìnrin ká ló nípayà ọlọ́run ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run ọkùnrin àtobìnrin ni ẹ jẹ́ ká níbẹ̀rù ọlọ́run a ti rí gbogbo àpẹẹrẹ yẹn ṣe báwọn dájì kan náà pè wọlé sìn táwọn náà tún sọ tẹlòmíì tó jẹ́ pé òun náà gbá bàbá ẹ̀ létí ẹ jẹ́ ká fi ìfẹ́ wọn ẹ má tọ́jú ìfẹ́ yín ẹ má tọ́jú ẹ̀ pamọ́ ẹ jẹ́ ká fi ìfẹ́ wọn ẹ torí ti ọlọ́run ẹ torí ti ọlọ́run Allahu subhanahu wa ta'ala gbàdúrà wa á fi wá lọ́kàn balẹ̀ gbogbo ìdáwọ́lé wa yọrí sí dáadáa ẹ̀kọ́ ńlá ni eléyìí kọ́ obìnrin wa àti ọkùnrin wa gbogbo obìnrin tó máa ń tó ń pa nǹkan burúkú sínú ọmọ sí ọkọ ẹ̀ ó ku ẹ ọkọ lọ́hùn tọkọ ẹ̀ ò sí ń bẹ̀ tó jẹ́ pé wọ́n àwọn nǹkan míì wà gan ó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó kò yẹ kí àwọn ọmọ yín kan mọ̀ pé obìnrin mi ò mọ̀ ó máa kà á láti ètò ṣẹjọ́ òde mo wípé o ti ń ba yí ọkọ yẹn jẹ́ ni o ti ń fi sáì ba tiẹ̀ jẹ́ àwọn ọmọ yẹn tó rò pé ọmọ yẹn gbogbo ẹjọ́ tó ń ròyìn ó mọ ogun everything obìnrin mi ìdẹ̀wà dẹ̀rẹ̀ níbi tó bàjẹ́ dé ó bìlíìfù wípé òun ò rojọ́ fáwọn ọmọ bọ̀ ọ̀rẹ́ òun lòun rojọ́ fún gbogbo àwọn ẹjọ́ yẹn tó ń rò fún ọ̀rẹ́ yẹn gbogbo ẹ̀ ní àwọn ọmọ yẹn ló ń rìkọ́ọ̀dù sílẹ̀ báyìí ló ń rìkọ́ọ̀dù sílẹ̀ ṣé mi àti yín ni la máa sọ wípé àmọ́ nǹkan tí ìyá wa tó ṣe fún wa ní twenty years ago tàbí thirty years ago bó ṣe jẹ́ pẹ̀lú àwọn ọmọ yìí náà nìyẹn gbogbo ìgbà yẹn náà ló yẹ káwa náà fi máa ní ẹ̀kọ́ ká máa ní ní brain wa wípé èèyàn máa ń wo ọ̀rọ̀ tó máa sọ lójú àwọn ọmọ ni ìgbà tó máa fẹ́ ọkọ ẹ kò sáwọn ọmọ yìí ń bẹ̀ ìgbà tó wá kú tó wá kú díẹ̀ káàtó má ba ilé ayé ẹ̀ jẹ́ lójú àwọn ọmọ yìí tó o bá lè fa lọ́lọ́run lọ́wọ́ ẹjọ́ máa jàjà níbi tí o bíkọ́sí o máa tún fi ba ilé ayé àwọn ọmọ jẹ́ ni o máa tún fi dẹ́ṣẹ̀ sáwọn ọmọ lọ́rùn ni <sighs> ó ó ó ó ó sàdí gan ni but kí la fẹ́ ṣe akànbẹ ọlọ́run ni gbogbo àwọn advice tán fún wọn kọ́lọ́run jẹ́ kán rí ìtàn bá máa tèkì nínú ẹ̀ you know kí Allah subhanahu wa ta'ala o ẹ̀ kó tọ́ wa sọ́nà kó kọ́ wa mọ̀ ṣe gbogbo ibi tí ọ̀rọ̀ wa bá kù sí Allah subhanahu wa ta'ala kó bá wa tún bẹ̀ ṣe gbogbo ẹ̀yin brọ́dà mi àti sísá mi tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ join tá ẹ̀ mọ ibi tá a ti ń bọ̀ ibi tá ti ń bọ̀ ti jìnnà gan ni ẹ jẹ́ ká share ẹ̀ so that ẹ bá share nìkan lè lè enjoy ẹ̀ so that ẹ. Eh, ẹ gbọ́ bí ta ti bẹ̀rẹ̀ ẹ lè gbọ́ ibi tẹ́yìn náà tẹ́ bá dé so that àwọn ẹlòmíín náà á tún lè jàǹfààní ẹ̀ lórí timeline ẹ̀yìn náà táwọn náà bá tún wò ń bẹ̀ náà torí ó dáa kó jẹ́ pé gbogbo orú àwọn nǹkan báyìí ká ká ṣe ẹ̀ ní káwọn èèyàn káwọn ká máa kọ́ ẹ̀kọ́ ni a ní ìdá ti kọ́ àwọn ọmọ wa ọkùnrin onídà ti yíwá ẹ padà ìwọ tó jẹ́ pé òun dúró pẹ̀lú àwọn ọmọ ẹ táìmù ti tó ẹ jẹ́ ká súnmọ́ ọmọ wa má wo pé torí pé ìyàwó mi ti burú jù ìyàwó mi ò respect mi ìyàwó mi ò ṣe kinní kan kinní kan má wo yẹn ọmọ ẹ lọmọ ẹ máa máa jẹ́ àwọn ìdẹ̀lẹ̀yìn wá ọ̀la wa especially ọkùnrin tọkùnrin bá dé stage kan ó ní ìṣọ́ọ̀tì kan tún ṣọmọ ló ní ó ní ìdí obìnrin yẹn tíyàwó bá ṣì wà láyé kí ló máa ń fà á tí àwọn bàbá arúgbó bàbá seventy eighty ní nàìjà gan ó sì ń fẹ́yàwó fún un ṣebí kó lè máa tọ́jú ẹ̀ ní because àwọn ọmọ ti lọ ìyàwó tó ń jọ fẹ́ra láti kékeré gan ti dàgbà wọ́n fẹ́yàwó yẹn fún ni kó lè máa tọ́jú ẹ̀ ta ló fẹ́ fẹ́yàwó fún bàbá kínní kan níbí báyìí ni bàbá eighty tó ìyàwó bó ló ti fẹ́ rí ìyàwó kékeré kan tó ṣẹ̀fẹ̀ máa tọ́jú ẹ̀ torí àwọn ọkùnrin a níṣẹ́ a níṣẹ́ gan láti ṣe please ẹ̀yin brothers mi ẹ torí ti Ọlọ́run ẹ jẹ́ ká ṣàtúnṣe sí i ẹ ka ká súnmọ́ yàwó ẹ ka ká súnmọ́ ọkọ ẹ jẹ́ ká tọ́jú ilé ẹ jẹ́ tọ́jú ara wa ká tọ́jú ẹbí Allah subhanahu wa kò ní dójú mi àti sísà mi ẹ jẹ́ fi ètò ká fi ohun gbogbo ká fi tì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ipa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi àti wá parí ẹ̀ pẹ̀lú alihamdulilayi báyìí kọ́lọ̀ kó kọ wa ní ọ̀la. ní ẹ̀ the same time náà àti lórí page, yìí náà ẹni tí ò bá tí ì láìkẹ̀ ẹ lọ láìkẹ̀ lórí Facebook marriage and relationship affairs by Sabi Sanusi tó bá dẹ̀ jẹ́ lórí YouTube náà mo sọ fún yín pé mo ti máa ń ṣàwọn kọ̀ọ̀kan sórí YouTube ń sẹ̀yìn so that because àwọn topic kan tààrẹnu mú tààrẹnu mú bà mo máa ń ṣe wọ́n sórí YouTube ń sẹ̀yìn tẹ bá search ẹ̀ náà lórí YouTube Sabi Sanusi ẹ máa rí àwọn nǹkan náà gbogbo àwọn nǹkan tá lè rẹ́kọ̀ọ́kọ́ láàrin ara wa òun náà ni Allah subhanahu wa kó wa kó wa kó fi wá lọ́kàn gbogbo ibi tọrọ wa kù sí kọ́lọ́run kó bá wa tún bẹ̀ ṣe ilé wa kó má dojúrú èyí tá sọ lẹ́ni tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ àwa ò sọ ọlọ́run nìkan náà ló mọ̀ sọ Allah subhanahu wa ta'ala kó ṣàforíjì fún wa kó tọ́ wa sọ́nà kó a má fele ìwà ṣàṣemọ́ gbogbo ilé tẹ́tí ń gbọ́ mi kílé náà kó má ṣe dojúrú etí tó ń gbọ́ mi kétí náà ìbànújẹ́ kó má wọnú etí náà gbogbo ojú tẹ fi ń wò mí náà kójú ojú wa inú wa kó má fọ́ ìtì òde wa náà kó má bàjẹ́ ká dàgbà ká jẹ wọn mọ gbogbo ẹni tó ń wá ṣẹṣẹ alálùbáríkà Allah subhanahu wa pèsè gbogbo àwọn ọmọ yìí náà tá ti torí wọn tá à ń lọ òkè tá à ń lọlẹ̀ Ọlọ́run má jà sunkún lórí wọn tó bá tásìkò tá a bá máa jẹun ọmọ kọ́lọ̀ má jà sunkún àárọ̀ kọ́lọ̀ má jà sunkún alẹ́ kálá Allahu subhanahu wa ta'ala kó má jà bẹ́kún sùn kó má jà bẹ́kún jí gbogbo ibi tọ́rọ̀ wa wá kù sí kọ́lọ̀ wọn Allahu subhanahu wa ta'ala kó bá wa tún bẹ̀ ṣe. I love you so much my sister I love you so much my brother amarira ní agbára ọlọ́run Allahu subhanahu wa ta'ala ní ọ̀la sister Aisha Iyabo Banta my sister my Sayyida. Salam alaikum, Sister Jumi, salam alaikum, Sister Molara, salam alaikum, Brother Dayo, salam alaikum, Sister Fumi, salam alaikum. Eh, my sister, Yalaje ni ní Manchester, Sister Oluwatoyin, Abijo, salam alaikum, Sister Latifat, Sister Rashida, thank you so much. Thank you, my sister from uh, Australia, Sister Shukura. Thank you so much. Ẹ ṣé gan Sister Kudi. Thank you so much. I, oh, I love you, love you, love you, love you so much. Uh, sister Min, uh, Sister Koforo Lolawal. Salaam alaikum. Thank you so much from USA. Uh, Brother Dayo, thank you so much. I love you, love you, love you, love you, love you. Thank you, thank you ṣe rí tọ́pìkì ti ọ̀la yẹn in short mi ti mi ò mọ nǹkan tá a máa ní ká gbé sọ́wọ́ bóyá a máa ra tékèwé ni o bóyá a máa bóyá a máa ṣe kọfí ni o sódà torun òní máa kùn wá torun ti ń kèmí bẹ́ẹ̀mí ṣe wà yìí orun òní máa kùn wá a lè ojú wa máa fi là dáadáa láti gbọ́ because ìyẹn ti wà ńlẹ̀ báyìí kò dẹ̀ sí nǹkan tí mi ò lè pààrọ̀ ẹ̀ kọ́lọ̀ máa kọ́lọ̀ máa lókun ló ń sọ̀rọ̀ ìyẹn náà á láti dá sí èyí tó wà nílẹ̀ ní ọ̀la yẹn because eléyìí náà a gbọ́dọ̀ finá sórí òrùlé sùn tàbí báwo làwọn Yorùbá ṣe ń sọ mo ti promise ìdílé yìí wípé a máa sọ fún àwọn ẹbí wa onítọ̀hún yẹn ti wá fi ọwọ́ lẹ́rọ́ báyìí wọ́n wá fẹ́ wo kí ni káwọn ṣe kí ni step táwọn fẹ́ ṣe ń sìn wọ́n fẹ́ gbọ́ ní àti ọ̀dọ̀ gbogbo ẹbí gbogbo ilé wípé ẹ tọ́ wọn sọ́nà ẹ fi ẹ ẹ kóníkàlùkù fáwọn lópinion tiẹ̀ káwọn wo èyí táwọn lè mú bẹ̀ torí ó ti débi ó ti dójú ẹ̀ báyìí báyìí báyìí báwọn ṣe ń sọ̀rọ̀ yìí bọ́ mo bẹ̀ wọ́n ní wípé ti alẹ́ yìí mi ò lè sọ wípé no kán ti torí ti ọlọ́run kán jẹ́ ká sún yẹn náà sí ọ̀la ṣe mọ̀ pé àwọn topic tó tiẹ̀ wá ńlẹ̀ gan àti ẹ̀kúnkún wá tiẹ̀ wá lè yà sí mọ́ kọ́lọ́hún Allahu subhanahu wa ta'ala kó múnú wa dùn kó má yọ wa kún àjọ àwa gbà ó sísítà mi àjọ àwa gbà bọ́dà mi I love you so much love you love you asalaamu aleykum wa rahmatulahi wa barakatu lọ́ọ̀fù tèmi dá o torí èmi ti ní mo lọ́ọ̀fù yín o lọ́ọ̀fù tèmi wá dà báyìí o sísá Rashida lọ́ọ̀fù tèmi dà mo ti ní mo lọ́ọ̀fù yín lọ́ọ̀fù tèmi wá dà báyìí o. asalaamualeykum ẹ ṣe gan ni o Allah subhanahu wa ta'ala àgbàjọ àwa fi wá lọ́kàn balẹ̀ mo wish mo hope wípé tó bá máa di ní ọ̀la lágbára ọlọ́run a ní máa ní crack eh, network ẹni mọ̀ a máa ti ní nice nice ẹ̀ eh. oh love you love you love you love you love you i love you love you love you love you ọlọ́run á dùn wá ní ọlọ́run á gbàdúrà wa ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀ ẹ ṣé gan ni i love you so much love you love you love you love you love you love you thank you thank you thank you thank you ẹ ṣé gan ni ọlọ́run á gbàdúrà wa thank you ó wá dàbí pé ká máa lọ mọ́ báyìí bọ́ ẹ jẹ́ ká máa lọ torí àwọn tó ń pè láti irú bíi nàìjà ẹ mọ̀ pé àwọn ti nàìjà yẹn àwọn tiẹ̀ ti sá lọ láti pẹ́ tipẹ́ náà àwọn ti nàìjà díẹ̀ díẹ̀ ló kù pẹ̀lú wa báyìí wọ́n máa ti sẹ́ pé dátàsì àwọn ti ó ti lọlẹ̀ àwọn ti nàìjíríà wọn kọ́ máa ń jó ìní wa la fi máa ń wà ní nọ́mbà yẹn fi máa ń lọ òkè bọ̀ tó bá ti di kíní àwọn nàìjíríà máa ní àá ẹ̀ wò ẹ̀yin pípù yìí ẹ̀yin ti ẹ̀yin ti rògbù lẹ lẹ bá kú àwọn á máa wò ó létà bọ̀ àwọn tó máa wò ó náà ọlọ́run aláwo á jẹ́ ká rọ́gbọ́n kọ́ mbẹ̀ gbogbo àwọn tó máa wò ó náà ìbànújẹ́ ò ní kẹ́yìn ọ̀rọ̀ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ nǹkan kan ìbànújẹ́ ò ní kẹ́yìn ọ̀rọ̀ wa o àní bẹ́kùn àní bẹ́kùn jẹ ogbó ibi wa bá kù sí ọlọ́run Allahu subhanahu wa ta'ala bá wa tún bẹ̀ ṣe i love you salamu alaykum wa rahmatulahi babarakatu thank you so much bye.